وسلم قال أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا من خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر متفق عليه أربع فلان بالك يلا a ń tọrọ ìkẹ́ ọlọ́run lọ́lọ́run fún aṣíwájú wa anábì muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ọ̀rọ̀ náà kó mọ́ mọ́ lórí aṣíwájú ìdánìkan kọ́rọ̀ kìríkà àwọn ará lé àwọn sàábí àti gbẹ̀n tí ó bá tẹ̀lé ojú pọ̀nà tí òjíṣẹ́ lámọ́ mọ́ ramadan yìí kó yẹ kí ramadan yìí kó jẹ́ kó ṣojú ẹ̀mí wa a ń ramadan ní ìgbésí ayé ọlá tuntun bí ọlágbàrẹ̀ nínú hadithi Abu Hurairah radiyallahu anhu tí al-imaman al-Bukhari àti Muslim tí wọ́n gbà wá wọ́n ní òṣìṣẹ́lámù wasalam ní pé àmì manafiki wọ́n mẹ́ta ni wọ́n àkọ́kọ́ idha tí manafiki bá sọ̀rọ̀ yóò pa wa idha wa'ada akhlaf tó bá mú ìlérí wá tó promise wa kó wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí kò ní mú lérí iṣẹ́ wọ́n ìdá tó mìnà khan tá a bá fi nǹkan kan sí i lọ́dọ̀ pé kó bá wa ṣọ yóò rí kóhun jàǹbá àmánà yìí alimam muslim àwọn wa mú wa lálékún nínú rèwáyà àti tiwọn nígbà ọ̀rọ̀ tiwọn wọ́n ní ẹni yìí wọ́n ìsọ́ọ̀mà kò bá máa gbà rẹ̀ wàsọ́lá ó tún wá ń kírun tá a bá tó wá béèrè lọ́ọ̀ pé ṣé mùsùlùmí lé yóò sọ pé bẹ́ẹ̀ ni mùsùlùmí lòun kò bá máa ṣùgbọ́n àwọn nǹkan yìí mùnáfíkì ni ìbánu sàm ṣe sọ nínú ẹgbà wa ọ̀rọ̀ ti abdullahi ibn amr òun ni pé anabi sàm ni pé arba'u man kunna fihi kana munafikan khalisa ipe àwọn ìwà mẹ́rin kan wà gbogbo ẹni tá a bá bá mẹ́rẹ̀ẹ̀rin lọ́dọ̀ ẹ̀ kana munafikan khalisa mùnáfíkì tó yè koro ni tí ò ní dáùtù ń bẹ̀ pure hypocrite kí làwọn nǹkan yìí ó ní ṣùgbọ́n ẹni tá a bá rí kankan nú ẹ̀ gbẹ́rẹ̀ ni yóò pèsè lára akọ̀rẹ́ ọkàn nú ẹ̀ nínú ìwàsí ẹni yìí a sọ fún yé pé ó ní apá kan ìwà àwọn mọ̀náfìkì títí tí ó fi fi wà yìí sílẹ̀ kí làwọn nǹkan yìí amẹ́ tàtàkà síwájú yìí náà ni tó bá sọ̀rọ̀ yóò parọ́ tó bá lérí kò ní lè múlẹ̀ rí ẹ̀ṣẹ̀ tó bá tá fi sípò àmánà yóò jàǹbá ẹ̀ ẹlẹ́ẹ̀kẹni tẹ́lẹ̀ fi lékún sí ti àdífẹ́ alákọ̀ọ́kọ́ ó ní wa ìdá khasama fajar tó bá ń báyàn jà yóò báyàn jà ní báyàn jà bí àwọn ọmọ gáràjì ìbáyàn jà fùjúr pé tí ó bá ogbó ara jẹ́ so àwọn afáwa ṣàlàyé pé kí ni tó ń jẹ́ nifak ní àkọ́kọ́ in tó ń jẹ́ nifak yìí kakọ́ ṣàlàyé ìpinnu èdè lárúbáwá kí ni tá à ń pè ní nifak anifak logatan a máa túmọ̀ sí afa tó kọ mọ́jà mọ́kọ́ ìsìn lọ́ga ó ní pé ahaduhuma yadulu ala ala nkita ushe wa dhahabuhu wal akhar ala ikhfa shay'in wa igmadihi àkọ́kọ́ tabamu nifak yìí tí wọ́n yọ látara náà fakọ́ àwọn ará fi ìpìlẹ̀ nun fa àti kọ́fù ni a máa túmọ̀ sí pé kí nǹkan tán lábàlẹ̀ eléyìí àní lò ní nifak bó ṣe wá yẹn wọ́n máa lò ní náfàkọ̀ táwọn afá bá ń ṣàlàyé ìgbéyàwó nínú àwọn tíra afẹ́kù wọ́n máa bọ́rọ̀ débi yí pé ànáfàkọ̀ ìmá náwó fún ẹbí àti fún ara eléyìí báàbù kan ni chápítà kan ní lọ́tọ̀ nínú tíra afẹ́kù ipe kí láà ná fúnyàwó kí láà ná fọmọ kéèyàn ná nǹkan kí nǹkan tán ó wà lábala ìtumọ̀ tí nun fa àti kọf máa mú wá ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tó máa mú wá lèyí tó bá rọ̀ tá à ń sọ mu ó ní ìfá òṣè wà ìgbàdùhù kéèyàn fi nǹkan bu nǹkan mọ́lẹ̀ àbí kó yẹ pé da nǹkan rú kó mú ìrújú wá bá nǹkan kan eléyìí ló ní í ṣe pẹ̀lú nefak tó wá nu àwọn hadith méjèèjì yìí pápá jùlọ wọ́n ń pe ikú kan lọ́dọ̀ wọ́n ń pe ní ayẹ̀rùbọ̀ mi mọ́ tí wọ́n ń pe Eh, eku yẹn ní Yorùbá lápé jabua or something náà ń pè ní English wọ́n ní eku yẹn tó bá gbẹ́ ilẹ̀ inú ò tó ń gbé ó máa ń ní ò méjì ihò kan máa ń wà tó yẹ pé ìyẹn lè máa rí kó ń bá wọlé ó wá ní ihò kan tó yẹ pé ó máa gbẹ dé òkè ni kò ní lù síta so tí ẹ bá fẹ́ mu ní bíbá yìí a kàn lọ síbi tó ti dọ́ọ̀jì yẹn ni èdè ti ṣe kí ni yẹn a kàn forí tó bá ti forí sọ̀bẹ yẹn ó ti escape ni ẹ̀yin máa dúró mi báyìí pé kó jáde kẹpa òun ti lọ ti ẹ̀ so nàfi kọ́ náà ń pe ìwọ́lẹ̀ kejì yẹn wọ́n ń látàrí ẹ̀ ti yọ anifak àwọn yorùbá pè ní ìṣọ̀bẹ ṣèlú now anifak yìí nínú sẹ̀ríà islam ẹ̀ṣẹ̀ tó tóbi jù ní láwàrá àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù nù islam torí pé ìtumọ̀ nífàkì ni ibtanul kufr wa ibda'ul islam aw izharul islam èyàn á fi àìgbàgbọ́ sínú á wá fi islam hàn sí àwọn èèyàn yálà ó fẹ́ fi da islam rú àbí kó wòó pé àwọn àǹfààní kan wà tóun ó rí tóun bá ṣe bẹ́ẹ̀ àbí kó wòó pé àwọn ìyà kan wà tóun lè sá fún tó tóun bá fi islam hàn wọn nílè fi ọwọ́ ìyà yìí wọn lè fi jẹ òun nílùú maka kò sáwọn tá ní mọ̀nàfíkì ń bẹ́ẹ̀ àwọn munafikun sí lára àwọn amaka torí pé àwọn ará maka àwọn tó bá gba islam ọmọ ń fìyà jẹ wọn ni so tó bá ti fìyà jẹ ìrìn àti sọ pé mi ṣe mọ́ sọ pọ̀lọpọ̀ àwọn ará maka tó wá nìyí ọmọ ń fìyà jẹ wọn lórí ikú ni ìgbà tí nìfà kò bẹ̀rẹ̀ pé káwọn èèyàn fi kúfùrù sínú kí wọ́n fi islam hàn síta ìlú madina ló ti bẹ̀rẹ̀ olórí wọn wọ́n ń pè ní abdullahi ibn ubay ibn salu wọ́n ní lọ́jọ́ kan anabi sallallahu alayhi wa sallam gẹ́bí imam bukhari ṣe gbá wa nígbà tí wọ́n dé Madina ìgbà tí wọ́n dé Madina yìí inú onírúurú èèyàn mẹ́ta ló wà ń bẹ̀ àwọn mùsùlùmí kì í ṣe gbogbo àwọn Aws àti Khazraj ló gbà fún Islam bá tí àwọn ìbísọ̀sán wá sí Madina tó àwọn mùsùlùmí wà àwọn kùfáàrù wà tó yẹ pé àwọn ń ṣẹbọ tí wọ́n lọ àwọn kan wà tó jẹ́ àwọn Yahudi àwọn ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀yàn tó wà ní Madina lélẹ̀ lákọ̀ọ́kọ́ nípìnlẹ̀ mọ̀nàfikún gan ò tí ì síngbà náà abdullahi ibn ubay ibn salul ó wà lára àwọn olórí àwọn àwọn kòfàr àwọn tí í ṣe mùsùlùmí ẹlẹ́bọ ní madina ó wá jókòó sí àwùjọ kan anúsọ̀rọ̀ wa ń kọjá lọ ó wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ó wà wípé àwọn èèyàn ló jókòó yìí ẹjá lọ ọbẹ̀ ká lọ ṣe wáàsí fún wọn báyìí sàm ṣe yọ ní abdullahi ibn ubay sọ pé a ò bá ti máa wá síbí òórùn kẹ́tẹ́kẹ́tẹ́ yìí gan-an ó kó bá wa ni máa wá ṣe wáàsí fún wọn mí báyìí ìkan náà àwọn tó wá wà níbẹ̀ tóun jẹ́ mùsùlùmí òun wá fún abdullahi ibn ubay ibn salul ló fún lésì ó ní wàláhì lànàtànù himarihi atyabu min rihik ó ní ṣòro òun yẹn ó dájú òun ti wọ́ gan lọ so wọ́n fẹ́ di ìjà so àná sísá ṣáà separate wọn pé irọ́ kò nídìí kí ẹ bára yín jà àná sísá wa kúrò ń ó lọ bá kan nínú àwọn lórí àwọn ará Madina bí a sáà ní ọba àbí ìkànnù ó wá sọ fún pé in tí abdullahi ibn Ubay ibn tó ṣe lélẹ́yìí ìyẹn wá níbi wọ Muhammad sallallahu alaihi wasallam má bínú ó nídi tó fi ṣe bẹ́ẹ̀ kó o tó dé Madina àwọn obìnrin ti ń hun adé abdullahi ibn Ubay ibn òun náà fẹ́ kó jọba Madina ìgbà táwọn obìnrin dé ọba yìí kò rí jẹ mọ́ so hasad kéétan yẹn ló jẹ́ kí abdullahi ibn Ubay ibn Salul kó máa ta gbogbo ohun táwọn sàn bá mú wá ìgbà táwọn mùsùlùmí wá jọgun bádùrù tó di pé wọ́n borí àwọn kùfà àwọn kèfèrí maka náà wò a ó dàbí pé àwọn mùsùlùmí ti ní agbára níṣẹ́ o tó àwa náà adi mùsùlùmí tọ́lọ́wọ́n bá àdékẹ́lá bá ń ròyìn pé kí wọ́n ṣe jihad kí wọ́n gbógun tàwọn munafikun aya kan ní sọ́tù tarim kan ni tó ní pé ya ayyọ̀ jahid jahidul kufar wal munafikin wagluza aleihim pé ṣe jihad against àwọn munafikin àwọn munafikun nìyí jihadi ti wọn kìí ṣe jihadi ti dà a kì í pa munafiki jihadi ti munafiki ni pé a mọ̀ ṣe wáàsí fún bóyí jẹ́ yìí náà abdullahi obìnrin salul ó clear sí pé òdodo ni muhammad muwa sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kéèta yẹn ni ò jẹ́ kó lè gbà fún torí gbà tí abdullahi obìnrin fẹ́ kú ó pe ọmọ ẹ̀ ni pé tí n bá ti kú tán lọ ń bá muhammad sallallahu alayhi wa sallam aṣọ ẹ̀ ṣẹ́ẹ̀tì ẹ̀ kọ́mís gbangba lọ́wọ́ ẹ̀ òun ni kí wọ́n fi sinmi bóyá tí wọ́n fi ṣẹ́ẹ̀tì yìí sinmi bóyá ọlọ́run ò ní fìyà jẹ yẹn ni pé òun náà mọ̀ yìí pé òdodo ló mú wá but kéèta tó níyẹn kò jẹ́ kó lè gbà fún òdodo táwọn islam mú wá yẹn alimami nìkan ìmọ̀ jòzíya nínú tíra àwọn mẹ́fìtá ọ̀dàrí sàáda wọ́n ní pé lára táwọn èèyàn kí fi ń gbàdo fódodo ni kéèta kéèyàn gbé ilé ọṣù máa jẹ́rè lórí ni wọ́n fún ní ẹ̀sìn eléṣe máa gbẹ́sìn yìí àbí kó jẹ́ pé èèyàn ti ní ọlá àbó ti nípò ó ní ó ti lówó àbó nípò ní orí ìbàjẹ́ tó wà kéèyàn kan wá mú òdodo wá fún pé intanet ṣe yìí kì í ṣàárẹ̀ a máa nira fẹ́yàn láti gbé in tó wà lọ́wọ́ láti gbé sílẹ̀ láti lè tẹ̀lé òdodo tẹ́ni ìbá mú wa ìgbà táwọn sáà mú gbọ́ báyìí kì í ṣe yí pé ó fún ọmọ Abdullahi ní obìnrin ní aṣọ nìkan ó tún dìde yí pé òun á lọ kírun sí lára wọ́n ní pé amadu kọ̀tọ́ bọ̀dọ̀ àánú sọ pé má jà lọ bẹ̀ mùnàfíkì lọkùnrin yìí àmọ́ ẹni tí abdullahi bin bẹ́ẹ̀ nínú sàlù ti ṣe ọmọ ti ẹ̀gán ti sọ fún àwọn ìsàsàmì pé ah ẹ jẹ́ ká lé ọkùnrin kó Madina kò ní wọnú ìlú yìí àwọn ìsàsàmì pé irọ́ ẹ̀fí lẹ̀ táwọn èèyàn ní pé ẹja abẹ́ orí ẹ̀ àwọn ìsàsàmì pé mi ìfẹ́ kan máa sọ yìí pé anna muhammadan yaqtulu ashaba gbọ́nà bí sáàmù ń pa àwọn ọmọlẹ́yìn abúlẹ́bìn ògbé ibi sẹ́nu tó ṣe gbá wọn nǹkan yìí anábì tó wá gbéra lọ́bẹ̀ ó wá tún kírun sí lára ìwáyà wáyé pé wọ́n ti gbé abúlẹ́bìn ògbé ibi sẹ́nu sínú sàárè tán anábì tó sáàmù yọ jáde ohun gangan fúnra rẹ̀ ló fi aṣọ yẹn ló fi bò lára ṣùgbọ́n tó ṣe fún abúlẹ́bìn ògbé ibi nìyí kò ní í ṣe láǹfààní ọlọ́run bá àlíkà ń gbé innal munafiqina fi darkil asfal minan nar yẹn ni pé inú náà gírèdì ìyá wà kọ́lọ̀ má jà wọ́ àwọn mọ̀náfíkì ti wọn lowest grade bí ẹ̀ bá ṣe ń lọ ìsàlẹ̀ sí níyà inú náà máa ń pọ̀ sí àlùjánnà bí ẹ̀ bá ṣe ń lọ òkè sí ní ìgbádùn ẹ̀ máa ń pọ̀ sí tàbá sọ̀rọ̀ àlùjánnà máa sọ̀rọ̀ darajat tàbá sọ̀rọ̀ ń paná á máa sọ̀rọ̀ darkat kọ́lọ̀ wọ́ pẹ̀lú tí àwọn sáàmì ṣe yìí ọlọ́mbà ní gbábá sọ ayàkalẹ̀ pé wala tusalli ala ahadin minhum mata abada wala takum ala qabrihi innahum kafaru billahi wa rasulihi wa matu wa hum fasikun pé nusratu tọ́ọ̀bà ó gbọ́dọ̀ kírun sí kankan nú wọn tó bá kú ó gbọ́dọ̀ kírun sí lára mọ́ wọ́n ṣá ìgbàgbọ́ sọ́lọ́mbà lékeọ́lá wọn gbà bí ẹ̀ wọ́n kú sípò ipé pòkì ni wọ́n ṣe sọ́lọ́mbà ilé náà wà lára àwọn ayàtọ́ náà bá àdíkẹ́ lásọ̀kalẹ̀ tó ń ratifáì ijtihad àwọn ògbìyànjú tí Umar ibn ṣe so ọlọ́run bá àdíkẹ́ akọ̀ fánàmísà kú lọ́bẹ̀ ẹni tó tánàmísà tó wá sọ fún tó list àwọn mọ̀náfìkì fún onílẹ̀ntà ń ní Hudhayfa ibn al-Yaman débi ipe téèyàn bá kú ní Madina Umar ibn Khattab lẹ́yìn bàtà ń sàn pakúdà á ní lọ wò ṣé Hudhayfa wà ń bẹ̀ tí Hudhayfa ò bá ti lọ ọmọlù kọ̀tọ́ọ̀bù náà ní lọ torí ti mọ̀ pé ní ẹkí ni mọ̀náfíkì ni ṣùgbọ́n nífà kéré àwọn àfáà ní pé hadha nifaqul akbar nífà kíkó kí wọ́n fi kúfùrù sínú kó fi ìsìláàmù hàn nifaqul akbar lélẹ̀ lẹ́yìn ìgbà táwọn àfóò ní fíkì òde àwọn sábà máa ń pèlè ní zandakọ zindik zindik ẹni tó wọnú tó lóun jẹ́ mùsùlùmí tó fi ìsìláàmù hàn ṣùgbọ́n nínú kèfèrí sì ni arọ́pọ̀lọpọ̀ àwọn afátán ní pé irú ẹni báyìí tá a bá padà mú látọ́wọ́bàtàlàhù kò sí tọ́bà tó lè ṣe wọ́n ní pé àwọn pa ni ó wà equivalent sáwọn spy nísìnyí irú ẹni tó bá mú báyìí wọ́n pa ni kò tún ní tọ́bà lọ́dọ̀ ọlọ́run bá lékè ọlá ṣùgbọ́n tó wà nù hadith tá ń sọ yìí kì í ṣe nifakul akbar innama huwa nifakul asgar nifak tó wà nù hadith tá à ń sọ yìí kì í ṣe nifak tó gbé òkú nù nifakul asgar ni nifak tó kẹ́ ẹni tó ṣe kò tí ì di kèfèrí mùsùlùmí ṣì ni tó àwọn olùkọ́ pé àwọn táǹsán tó fi ròyìn ẹni yìí in tó yẹ kó gbójú sílẹ̀ ni àwọn afáwọn sọ pé ẹ máa gbọ́ inú hadith ẹlẹ́kẹ̀ẹ́tì abdullahi ibn amr ibn al-as anusam ni pé káàna munafikan kọ́ọ́dísọ̀ báwo la ṣe fẹ́ reconcile hadith yìí pẹ̀lú pé nifakul asgar ní táǹsọ yìí alábi ni pé munafik tó yẹ kóró ní ẹ̀rí bẹ́ẹ̀ aṣọ́wá fẹ́ reconcile pẹ̀lú pé ká nígbà ah, ẹni yìí kìí ṣe gbóríyà kèfèrí àwọn àfáà bí ọ̀rọ̀ mẹ́ta wá alimamu Nawawi wọ́n kọ́ àwọn ọ̀rọ̀ ìwánu sẹ́rùn sẹ́ muslim wọ́n ní àkọ́kọ́ ni pé anabisasa mu lo nifaki nínú hadithi yìí majazan ipe àwọn mọ̀nẹ́fìkì la máa ń bá wọn nǹkan yìí lọ́wọ́ ẹ̀ mùsùlùmí tóun náà bá ń ṣe bẹ́ẹ̀ òun náà jọ mọ̀nẹ́fìkì majaz ní èdè lárúbáwá ò ní pé bí àdàpè fapẹ̀rẹ̀ nísìnyí tí lárúbáwá bá ní asad ní tí lárúbáwá ń pè ní asad kìnìún ni ṣùgbọ́n tó bá tí lárúbáwá bá ní gbẹ̀rọ àìtó asad and yermi mo rí kìnìún kan tó ń ju ọkọ̀ a ti mọ̀ yí pé kì í ṣe kìnìún ló ń gbà lérò ìnáma kọ́sàdá rọ́júlán ṣàjáàn àwọn ṣùjáàn ayé masáhìn in tó gbà lérò ń bí eléyìí ni rọ́júlù ṣùjáàn ẹni tó yẹ akí èèyàn ló gbà lérò àwọn afáṣe fanfa jùmúhùrù wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni pé majaz wà nídìí lárúbáwá àṣẹ islam mutemiya àtọmọkéwọ alimaminu kọ́ ìmàjòzíya àti àfáàwà àṣẹ aminu alamin alashinkiti àwọn ni pé kò tiẹ̀ sí tó ń jẹ́ majaz nídìí lárúbáwá ipe innama huwa uslubun min asalibil arab ipe ó kàn wà lára bí lárúbáwá ṣe máa ń sọ̀rọ̀ ètò hàn sáwa ó wà níbi lábájí ń sọ̀rọ̀ kò sí lábájí ń sọ̀rọ̀ aṣáà túmọ̀ sí pé in tó wà nínú ọ̀rọ̀ yẹn kì í ṣe tí wọ́n gbà lérò ní ìpìlẹ̀ àwọn afá kan ní pé intanet islam gbà lérò pẹ̀lú nifak nínú hadithi lélẹ̀ pé ẹni yẹn ó jọ àwọn mọ̀náfìkì ti ìpìlẹ̀ eléyìí ni alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà kan ní pé intanet islam sọ báyìí ní pé hadithi kò kàn wá ipe bóyá jẹ́ pé àwọn aya Qur'an a máa rí àwọn aya tó yẹ sábàbí yà ni wọ́n wọ́n ní sábàbí tó lọ́nba àdìkẹ́lá fi sọ wọ́n kalẹ̀ a máa rí ahadith náà torí sábàbí ipe àwọn kan tánà sàsàm ti dámọ̀ ní mọ̀nàfíkì ló gbà lérò pẹ̀lú hadith yìí ipe ìyẹn ni pé ọ̀rọ̀ yìí ní simam sam ṣe sọ hadithatul ayn la umuma lahu àwọn kan tá a ti ṣàdáyan rí ni hadith yìí ń bá wí kìí ṣe generally gbogbo èèyàn tá a bá ti bá àwọn nǹkan yìí ní ọwọ́ ẹ̀ ni ó ń bá rí àwọn àfáà kan sọ wọn sọ báyìí gẹ́bẹ̀ náà àfáà kan ní pé ẹni tá bá bá àwọn nǹkan yìí ní ọwọ́ ẹ̀ á sọ yìí pé in tó ṣe yìí náà òun náà ní abala kan nínú àwọn táwọn mọ̀náfìkì tí wọ́n ń ṣe àwa ní ìpèrí mọ̀náfìkì káfí gbẹnu pé bẹ́ẹ̀ alimamu sunani ni wọ́n mọ̀rọ̀ ilé wa a ní gbogbo ẹnu pé ní manaviki a kàn ní pé pẹ̀lú wà tó ń yí o ẹni tó bá wúrú wà yìí sí yóò mọ jẹ́ munafik lọ́dọ̀ tiẹ̀ náà pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ akọ ẹnu yìí ẹnu wọn kò pé ẹni tá a bá bá tó ń parọ́ ẹni tá a bá tó bá ṣàdéhùn àní bá bó ti ṣe tá a bá fi five naira sí lọ́wọ́ ká tó yẹ̀yìn padà ó ti ṣe báṣubàṣu a ní fi gbogbo ẹnu pé ní manafik tó ti kóònù ìwà tá a fi ń dámọ̀ náà fi kí mọ̀ ni ọlọ́run bá àlékí ọlá bẹnu àtẹ́lu ìmáṣe nifak ní ààyè tó pọ̀ nù Qur'an ọlọ́run bá àlékí ọlá inú sọ́tò nìsa ayàtà kàṣíwájú innal munafiqina fi darkil aswa minan nar pé àwọn mùnàfìkì wọ́n mọ̀ bẹ nínú ìsàlẹ̀ ìsàlẹ̀ iná kéèyàn ní àwọn ìwà yìí gan lọ́wọ́ ó wà lára tí ṣẹ̀rí akọ ẹni tó bá nírú ẹ̀ kó gbìyànjú àti gbèjù sílẹ̀ gẹ́gẹ́ náà ọlọ́run bá àlékí ọlá ròyìn wọn ó ní pé innal munafiqina yukhadi'una Allah wa khadi'uhum àwọn mọ̀nàfíkì máa rò pé àwọn ń tọ́ lọ́wọ́n bá lékè ọlá ni wọn mọ̀ pọ́ lọ́wọ́n ló ń tan àwọn wa idha qamu ila salati qamu kusala tí wọ́n bá láwọn ń kírun wọ́n ń kírun lẹ́ni aláìníkan ṣe pé ẹṣẹ́ àjá kí kí wọ́n ní pé àṣẹ kíní yura'una nas wọ́n máa ṣe gbogbo bàrà tí wọ́n ń ṣe káwọn yẹn bá lè rí wọn ni àríyá ṣe á rí ni eléyìí náà ó wà lára tó yẹ kéèyàn sá fún kéèyàn ṣe ṣe árí mi níbi àwọn iṣẹ́ ìbádà ó wà lára tí ń baṣẹ́ jẹ́ débi kọ́lọ́n bá àdíkẹ́ ní pé ẹni tó bá ṣe ìbádà kan tó wá fi ṣe árí mi kínkínní sí ó fi ẹlòmíì ó fi ó gbẹ ó nínú ọkọ̀ ìgbà tó ń ṣe ìbádà yìí ẹlòmíì náà wà lọ́kọ̀ ẹ̀fẹ́ gbà tó kírun káwọn yẹn mọ̀ pé òun mọ kùránì ká àkàwọn pé òun gbọ́ súnà yìí ó ní pé òun ó gbòjù sílẹ̀ àti iṣẹ́ tó ṣẹbọ́nú ẹ̀ ni lára abala ìṣẹ́bọ́kọ ní kíyàn ṣe ríyá so lára táwọn mùnáfíkì máa ń ṣe ní pé yọrọ unan nasa wala yadhkuruna allaha illa qalila àwọn èèyàn ni ó mọ̀ wò ṣe á rí mi ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìbádà tí wọ́n máa ń ṣe gẹ́bẹ̀ náà wá ní nígbà tí ṣe nifakul akbar ni à ń ṣàlàyé àwọn tí à ń sọ yìí náà ó jẹ́ kí mùsùlùmí ṣọ́ra fún àwọn nǹkan yìí àkọ́kọ́ kíyàn máa pa irọ́ láwọn tó tó wá jẹ́ kí irọ́ gbalẹ̀ nísìnyí òun ni àwọn handset yẹn kéèyàn wà ní ànàpájà kò ní a mẹ́rin sọ̀rọ̀ Òṣòdì ni mo wà ẹ má tún tún ẹnìyẹn wò wà ń gbà tí ò ní kò ní bẹ̀rù rárá máa sọ̀rọ̀ ẹni pé Òṣòdì lòun wà so ìmá pa irọ́ ó wà lára àwọn ẹ̀ṣẹ̀ tíṣẹ̀rí abẹnu àtẹ́lù anúṣùsàm ní pé iyyakum wal kadhib ẹ̀yin mùsùlùmí ẹ ṣọ́ra fún irọ́ o fa inal kadhiba yahdi ila al fujur torí pé irọ́ a máa súnidé bí ẹ̀ṣẹ̀ wa inal fujura yahdi ila an-nar ẹ̀ṣẹ̀ dẹ̀ ní yóò súnyàn lọ́nu náà ní kọ́lọ́n yà wáyà ó ní wa inna rajula yakdhib èyí ó mọ pa irọ́ wa la yazalu yataharra al-kadhba kò ní yẹ kò ní gbò níbi pa yìí hatta yuktaba inda Allahi kadhaba lọ́dọ̀ náà bá lékiọlá gan-an wọn ó kọ́ ọ́ lẹ̀ kó kúrọ́ ni so kìí sí pé àwọn èèyàn kan lámọ̀ ló kúrọ́ nìkan lọ́dọ̀ náà bá lékiọlá wọn gan-an ni eléyìí wọn fẹ́ kí a bá lọ́wọ́ mùsùlùmí nínú hadithi kan náà ó ní wa alaikum sidik ọ̀rọ̀ yẹn ní kẹ́ máa sòdodo fa inna sidikọ yahdi ila bir ìmọ̀ sòdodo yóò máa tó wá ń kà lọ bí ibi dáadáa wa inna albirra yahdi ila aljanna kẹ́ máa sòdodo yóò tó yàn kà lọ bí aljanna wa inna rajula yasduk èyí ó máa sòdodo wala yazalu yatahara sidqa yóò sì máa dún ní máa ìmọ̀ sòdodo hatta yuktaba indallahi sidq díkọ̀ tí wọ́n fi kọ́ọ̀lẹ̀ lọ́dọ̀ náà ọba àdékẹ́ọ́lá olódodo ni èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa ń ra àwọn mọ́ṣáláṣí tí wọ́n kọ́ síbẹ̀ pé ká fi wà kẹ́sìn láti pé orúkọ mọ́ṣáláṣí wa fi wà kẹ́sìn ni àbí káwọn ọ̀ràn káwọn ọmọ sọ pé ẹ̀sìn ló ní kò ní ìwà kútbà ọjọ́ jímọ̀ tó kọjá lọ àti wọ́n ti kọ́ ṣèkọ̀ síwájú náà àwọn ustaz wa ustaz ń tọ́ra àdédokùn wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn pé kò ṣeé gbọ́ sétí ká ní pé èèyàn lẹ́sìn kò ní wà tánù sàmù sọ pé ìnáma wa ìnáma àdátún nílẹ̀ àsùn pé ìnáma tábàlọ̀ ìnáma ó túnmọ̀ sí pé lẹ́yìn nǹkan tá a kà yẹn kò sí nǹkan míì mọ́ ó restrict gbogbo nǹkan tá à ń sọ sórí nǹkan yẹn ó ní ìnáma bu'ithu li utammima makarimal akhlaq in tí wọ́n torí ẹ̀gbẹ́ mi dìde ní kí n wá ṣe kí ni kí n rere so anúsàn pé khiyarukum èyí tó fi ń dáa jù nínú ahasinukum akhlaqa aw ahsanukum khulqa àwọn tó ń dájú ní àwọn mùsùlùmí làwọn tí wọ́n dájú nínú ìwà èèyàn wá nínú gbọ̀n ṣòkòtò kọjá kóṣẹ̀ but bí kó parọ́ kó má ní àmánà tẹ bá gbéṣẹ́ fún wá jàǹbá ẹni tẹ ní pé bọ̀ ní five o'clock ẹ má expect ẹ bí a ti ti di aago méjìlá òru ló máa tó wá kọlẹ̀kùn tó bá di aago méjìlá ṣẹ́ olùbẹ́ ṣe gbẹ sílẹ̀kùn níbo ó dọ̀la nìyẹn pàápàá jùlọ tá à ń ṣe iṣẹ́ ọwọ́ ìyẹn ọ̀tẹ̀ tí àwọn iṣẹ́ ọwọ́ ti mú láṣà pé kò lè sódòdó ń bẹ̀ so tó bá sọ wọn pé òkè à ń bọ̀ lọ́la bí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ni kò tó máa expect wọn gbogbo eléyìí sharia islam bí ó bu ẹnu àtẹ́lù vọ̀wáhìrì wa nìkan kọ́ lẹ́sìn ọlọ́run bá lékè ọlá kéèyàn fi rúgbọ́n lẹ̀ ọ̀ràn yan ni kí ṣòkòtò má kọjá àkókò sẹ́ẹ̀ èèwọ̀ ni kéèyàn jẹ́ kọjá àkókò ṣùgbọ́n gbogbo yẹn kọ́ ní islam so wọ́n wọn gbogbo iṣẹ́ tá a bá kí ẹ máa gbogbo àti mo ti ṣe gbogbo yẹn àwọn tó le jù náà ni mo ti ṣe pé àwọn tí wọ́n tí wọ́n nínú ìbọn nísìn àwọn ni wọ́n rẹ̀ sì ṣe wọ́n wọn gbogbo ń tá a bá ṣe níṣẹ́ òun ni ó dìtámìnì bá ti wà jẹ́ nàbí tá wọ̀nà kọ́lọ́ má jà wọ̀nà so kí ẹ máa gbogbo àti ṣìyẹn nísìn gbogbo àwọn eléyìí náà kò àbùkátà ẹ̀ mọ́ kí ẹ máa pa irọ́ Islam kò nífẹ̀ẹ́ sí ìyẹn tiẹ̀ irú ẹ̀sìn ó tún lékè ń kà in fact ìgbà tó lọ́wọ́ bá àdékè ń ròyìn pé kéèyàn parọ́ nú ẹ̀sìn in tó fi ròyìn ẹni pé innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun àwọn tí wọ́n máa ń parọ́ mọ́ lọ́wọ́ bá àdékè ọlá wọn ní ṣe oríire wọ́n béèrè lọ́wọ́ pé ẹjọ́ kéèyàn máa fi síbi jẹun kí ni inú Islam wọn ni ah haram ni haram ẹni tó sọ pé haram tiẹ̀ wá ṣe pẹ́rẹ́ kí wọ́n ah, fi síbi jẹun kúfùrù ni bí àwọn jàbàtà àwọn bá bí jàwọn rádáadé yẹn bẹ́ẹ̀ pé bá fi síbi jẹun kúfùrù ló ti já kèfèrí nìyẹn sórí àwọn eléyìí nísìn àwọn yà ìbá wọn wí wọ́n tún wá gbójúgbóyà lórí àwọn nǹkan yẹn ìwọ tó ń ẹnu máa kọ́ lẹ̀ pé àwọn yẹn sún gbọ́súnà yìí ó bà gídà rẹ jẹ́ so irú àwọn nǹkan yẹn àwọn aburú tó tóbi ni àwọn tí ò nípa ẹ̀ ọlọ́run rárá ló máa ń sábà ṣe àwọn nǹkan yẹn tẹ́ bá wọ́n olùjàbátá yẹn nísìnyẹ́ bèrè pé bọ́lá ti kọ́ ẹ̀kọ́ súnà kò sí nígbà tó wà ní Ìlọrin markaz Ìlọrin lórí òkè sálẹ̀ abẹ́kọ̀kọ̀ tàbí olóòtú lọ kéwù bídíà ló kọ́ mbẹ̀ fúnra rẹ̀ ló fẹ́ náà rẹ̀ sọ ìgbà tó lọ Egypt philosophy ló lọ kọ́ ibi ló ti wá kọ́ súnmọ́ yẹn gangan so àwọn òpónú kan náà máa kó kíní ẹ̀ káàkiri pé ọ̀rọ̀ súnà òun jàbàtà ń sọ ibi ló ti kẹ́kọ̀ọ́ súnà so kéèyàn máa kéèyàn máa mú dájọ́ ẹ̀sìn wá nínú tí ó mọ̀ so eléyìí náà wà lára àwọn tí ó tóbi táwọn afáàbá ń fún àwọn àṣà ìrọ̀ àwọn tí wọ́n máa ń gbogbo tọ́lọ̀ ń bà lékílá fi ìròyìn ààrẹ tí wọ́n máa ń gbádànù pé ọlọ́run lójú ń gbérọ́ lójú ọlọ́run lọ́wọ́ wọn ń gbérọ́ agbára ọlọ́run ní kìí ṣe ọwọ́ ọlọ́run bà lékíọlá lára ń táwọn afá máa fi fún wọn lésì ní pé ọlọ́run bà lékílá ní pé iná maharoma rọ́bì fàwa ṣàmàdọ́ àrọ́mìnà wà mabatan wàlí ọlọ́run bá àlejò àtàwọn nǹkan yẹn in descending order of uh, seriousness pé n tọ́lọ́run bá àlejò àṣẹ léèwọ̀ alifawahish àwọn ìwà bàjẹ́ ìṣekúṣe sọkúsọ mother ọ̀rọ̀ mi náà wà mọ̀bátàn ètò wọn àti ètò pamọ́ wàlí ifma ẹ̀ṣẹ̀ wàlí báàgì bẹ̀rẹ̀ hàk kéèyàn kọjá àlà ẹ wà á ń túṣe kú bí lámàlám yìí lọ́sí bí sọ̀tánà ìwọ̀n bí àwọn mísì kankan bẹ́ẹ̀ kó o ṣẹbọ sọ́lọ́run bá àlékè ọlá ń tọ́lọ́run bá àlékè ọlọ́ọ̀sì tí ò sọ ìríkalẹ̀ fún èyí tó gbẹ̀yìn tó le jù nú àyà ni pé wà á ń tẹ̀kú lọ alọ́lá kó o sùn kankan pọ̀ náà bá lékè ọlá mẹ́lá ta àlàmù ń tó nímọ̀ ń pa ẹ̀ kọ́ abẹ́rẹ́ nǹkan lọ́wọ́ ẹ̀ nísìnyí kó ní pé a haram ni halal ni ẹni tó máa ń sọ wọ́n àwọn ìdájọ́ báyìí ẹni tó ń sign on the behalf of ọlá ni nǹkan mẹ́ta ni kìtàbù natik tíra ọlọ́run bá àdékà ti ń sọ̀rọ̀ wọ̀ súnàtì máàdìyà àwọn táwọn èèyàn ti ṣe sẹ́yìn táàmù dájọ́ wá ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mọ̀nílá àdìrì mi ní mọ̀ ń pa ẹ̀ àwọn afẹ́ni ìṣọ́jú ẹ̀wọ̀n kò kí máa ń tì wọ́n lójú láti sọ pé àwọn òun ní mọ̀ ń pa nǹkan àwọn èèyàn ni pé anẹ́sùn min haithul ilmi thalatha ẹ pé tábà fẹ́ pé àwọn èèyàn nípa àmọ̀ akun sọ́nà mẹ́ta mọ́kànlid ẹni tó wò mọ́ kan tiẹ̀ bá dé mọ́ṣáláṣí kábírì pé imam ẹjọ́ ṣáà lè nínú ọ̀sán àwẹ̀ kí máa ń gbé wẹ lẹ́lì lò bákàjù sẹ́nu ni láti mú mi yín ọ̀bàwẹ̀ jẹ́ mọ́ báwẹ̀ yín lọ so èèyàn kan ń fátó àyẹ̀wá ni o last week mo sì gbọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ fà pé à ṣáàlè lo oògùn fẹ́ lo oògùn náà níbi ẹ lò tó bá ti lo oògùn yẹn láti mú omi díẹ̀ sí ẹ mọ́ báwẹ̀ yín lọ ni so mo kọ́ lead ní tiẹ̀ ṣe pẹ́ ni ẹ ṣe <laughs> bọ́n ṣe lògùn yẹn nísìnyí wàláì kò iwájú ọlọ́run bàlẹ́kíọ́lá àfi tó bá yẹ pé òun náà kó okùn nìkan ló kù torí pé táwọn sáà ń sọ pé pé wọn sọ nínú májà àti sọ nàbí dawud bí sanadin sahawar albani ni pé téèyàn máa ń béèrè ní béèrè pé òun fẹ́ mọ̀ ẹni tó wá béèrè lọ́wọ́ ẹ̀ òun ò ní mọ̀ ó wá fún ẹni ẹni fatwa tó wrong man uftiya bi ghayri ilmi fa ithmuhu ala man aftahu ẹni tó fún fatwa yẹn ló ní ẹ̀ṣẹ̀ ẹni yẹn tó téèyàn lọ lo paracetamol nù ọ̀sán àwẹ̀ mukọ́lì dòun ò mọ̀ fa madhabuhu madhabu imamihi ẹni tó bá fìlì kó jẹ́ imam fóun ní mọ̀ tẹ̀lé ń tiẹ̀ tẹ̀klid kéèyàn tẹ̀lé kéèyàn ń tẹ̀lé afọ́jú wọ́n yọ látara kìláàdà okùn tá a máa ń fi sí ẹrun rànkúnmí àbí ọrùn ẹran táàkì máa mú káàkiri ẹ bá ti fi okùn sí lọ́rùn akọ̀ máa wọ lọ ni so mùkọ́ lídìí ẹni tó ń dáhùn kan mọ̀ kò yàtọ̀ sẹ́ran so àfáà tó bá ti bá pàdé lọ́kàn máa ju okùn sí ní ọrùn wọ́n máa gbá bí bọ́ọ̀nù wọ́n máa fi ṣètò òun wọn wọ́n lè wá gbàgbé alálàsí kó tẹ̀ wá lówó lọ́wọ́ ọ̀daràn àrí egun lé yín àlá tí mo lá ẹni tó ẹni ẹ̀kọ́ ló lálàá o àbá ló lálàá fún o pé mo rí lójú orun pé egun lé yín pé anágun ah, ah, la egun lé mi yóò gba ẹran ẹran funfun ní àgbò apẹ̀rẹ̀ àlùbọ́sà kan apẹ̀rẹ̀ rodo tàtàṣé tẹ́ mọ́ mọ́ bàbá ìfẹ́ sí ẹran yìí ni ṣùgbọ́n ní pírọ̀dì yẹn ẹni tó wá sọ fún òun náà mọ̀ pé à ah, ìkọ́nà àwọn bọ́dàs nílọrin àfáà sàrùmí ipe ńgbà táwọn pé irọ́ pọ̀ bíi pé èèyàn kan mú obìnrin yálà bí yẹn ta Africans are so fetish gbogbo nǹkan yẹn ń ṣe wọ́n ni àmúyẹ àwọn tó rìn òun làwọn church fi ń tà ẹ máa gba àwọn church yẹn ẹ máa rí pé ayé ń ṣe àwọn èèyàn náà ni devil must die fire to burn my guinea gan àìmúyẹ àwọn tó ti sọ psychiatric patient tẹ́ bá pẹ́ lọ́sí gbà dankari wọ kọ́ lójú ẹ̀hẹ́ kí ni dankari wọ tó ti lọ bá àfàmì àà ah, Ah, yóò bá àbá ń ṣe àdúrà àkànjọ́ mẹ́ta ni a wọlé alọ́ àti àfáàsánú wá ní pé ẹni ẹ mórúkọ èèyàn mẹ́rin wá tó ń fẹ́ fẹ́ obìnrin ó ní ìgbàtà wọn ń yẹ wò kankan nu mẹ́rẹ̀ẹ̀rin ó ló wá fẹ́ sọ fẹ́ ní gbà kò sí kankan nu mẹ́rin ó láfa àfáàwọn wá sọ fún un lábá pé má sọ fún un mẹ́rin wá kankan nu ẹ̀ mú kan fún un ni o yóò lọ gbòmí ẹni tó ń mú lélẹ̀ nínú so <coughs> báyẹ̀ ń parọ́ gba owó lọ́wọ́ àwọn èèyàn nìyẹn so ó dẹ̀ ó pọn dandan ká máa expose àwọn àwọn àfa jakujaku yẹn so mo kọ́ lead ohun ọmọ kan tiẹ̀ láti máa advice pé alàlẹ́ akọ́l iṣẹ́ tó yẹ kí mo kọ́ lè ṣe ni pé kó wá àwọn àfa tó gba àwọn eléyìí serious pẹ̀lú ẹ̀sìn tí ó mọ béèrè lọ́wọ́ wọn ọ̀ràn yẹn tiẹ̀ ni pé fasalu ahla dhikri ìpele kejì onígbà pé well òun náà dá òun kankan mọ̀ ó lè dá tíraka fúnra rẹ̀ àwọn afá máa ń sọ yí ọ̀ràn yàn ni kó lẹ́kọ̀ọ́ tá ń pè ní usulul fiqh irú ẹni nísìnyí èèwọ̀ ni kóun wá sọ pé òun fẹ́ tẹ̀lé yàn ní tẹ̀lé àfọ́jú tó bá ń tẹ̀lé àwọn àfá gan ó gbọ́dọ̀ mọ ẹ̀rí wọn tí wọ́n fi hold position yẹn kí wọ́n béèrè standard táwọn àfá lélẹ̀ fún tó jẹ́ tọ́lébìlẹ̀ ẹlẹ́mì nìyẹn kó bèèrè lọ́wọ́ wa pé òkè nísìnyí ọ̀rọ̀ yìí nísìnyí kí ni ìdájọ́ ẹ̀ káwọn nígbà ah, ọ̀rọ̀ yìí nísìn wájìbù ta ló sọ kanígbà ah, sheikh mubaz ló sọ bẹ́ẹ̀ àwọn afáà ní pé nínú tá a fẹ́ ni pé pé tọ́lbìlì ẹlẹ́mì gan kì í ṣe pé sheikh mubaz sọ bẹ́ẹ̀ nìkan gan ni kó mẹ́rin tí sheikh mubaz lò tí wọ́n fi sọ bẹ́ẹ̀ gan la fẹ́ fún tọ́lbìlì ẹlẹ́mì ìpínlẹ̀ kẹta làwọn àfà àwọn yẹn haramu na alẹ́ imu teklid èwọ̀ ní kí wọ́n ṣe teklid àwọn gbọ́dọ̀ wá èrè tí wọ́n ní tí kò so àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta alùmùkọ́lì láyọ̀kọ̀tẹ̀ ẹni tó yẹ pé òun náà ń tẹ̀lé àwọn èèyàn sọ fún kò ní máa sọ pé ìwọ ṣe mistake torí pé tó wá bẹ̀rẹ̀ pé mistake mo ṣe ń sì kò lè ṣàlàyé ẹ̀ so n tẹ́ máa advice oníyàn bẹ́ẹ̀ gan ni pé má sọ̀rọ̀ mọ́ṣáláṣí yín tí wọ́n bá ń sọ ṣáà máa gbọ́ tó o bá lè present case ààrẹ tó bá ń ta ẹ lára tí màmú sọ̀rọ̀ tí ò sí mbẹ̀ ní mbẹ̀ tó bá ní ẹ̀rí so torí pé tó o bá sọ̀rọ̀ kó o dákẹ́ á fẹ́ dájú pé kò ọ̀sọ̀ tó sọ yẹn lọ mo rántí pé kan náà àwọn sittings halkọ yìí some years ago ìgbà tá à ń sọ̀rọ̀ oṣù bọ́dà kan gbọ́ position yẹn so position yẹn tẹ lọ ó gbọ́ yé débi pé bóyá dé mọ́ṣáláṣí ló pa àwọn mọ́ṣáláṣí pé wọ́n bá ti róṣù ni o kò sí kàlẹ́ndà kò sí ehm, kí ló máa ń lò kọ̀ǹpútà kò sí gbogbo àwọn kíní yẹn pé bá sọ̀rọ̀ yẹn tán àwọn ìmáàmù tó fẹ́ ṣàbúrò yẹn ti máa ń mọ léwu àwọn èèyàn sọ́n gbé ok avagbóntẹ́sọ ẹni sìn ẹ̀rí ẹ̀dà bọ́dá yẹn bá ní pé halkon náà sọ́nà so halkon ni a ti gbọ́ so ọmọ ayẹyẹ èèyàn bí irọ́ náà la ń sọ ẹ̀gbọ́n kankan náà ọgbà kankan tó bá dé environment tó ní pé bọ́dà tó nínú gbọ̀n ni wọ́n sábà máa ń fi lárúbáwá yangàn tó ti mọ̀ pé wọn borders most times ìwé náà kà tí bọ́dà bá ti sáìtì ẹ̀rí báyìí wá ti mọ̀ pé yẹ ẹ̀sẹ̀ eléyìí ò mọ̀ kankan tí bọ́dà fẹ́ sọ pé àdìfẹ́ wà ní buluk muram buluk muram àti mọ̀ pé ah, eléyìí ò kankan English ló kà ló ní buluk muram bulugul muram ló yẹ kó sọ tí wọ́n ti mọ̀ pé ẹni irọ́ ni so but nísìnyí o ti ń change àwọn náà wojú lẹ̀ dáadáa tí wọ́n ti wojú lẹ̀ tọ́wọ́ gbé àwọn ghetto inú èyí tó yí wọn mọ́tà bíi tiwa òun la sọ yìí mọ́tà bíi mọ́tà bíi tiẹ̀ kó wá fi da mọ́tà bíi tiwa wọ́n ti máa so àwọn ọ̀rọ̀ tó máa ń sọ yẹn àwọn náà máa ọ̀ nílé ṣe aburú ẹ̀ bó ṣe in fact sheik sọ̀rọ̀ ẹnìkan tó pé gbàtọ́ sọ mo wẹ̀ ah ṣé bẹ́ẹ̀ ni lára àwọn tó tóbi jù náà àwọn tó máa ń sọ ìsọkúsọ yẹn ni tó bá ti wá rí pé kó à ń kalẹ̀ gbogbo tó máa sọ abasúnà mú ni gbogbo tó máa sọ so wọ́n lè kó mẹ́ kó ṣe nǹkan mi o tó bá débi òkú ni a ní pé kò sí dọ́gbẹ́ jọ́mẹ́jọ́ ọjọ́ kẹta ó ti tọ́lẹ̀ ni ó wọ́n ní àlè lọ́tọ́ o kọ́ ṣẹjọ́ kẹjọ yẹn so ti máa dárúkọ ẹ̀ ẹ má jẹ́ ń dárúkọ so wọ́n ti máa ń wojú ilẹ̀ wọ́n ti gbé àwọn eléyìí wọn àwọn náà máa sọ tí wọ́n sọ so abílá ti lọ ní pé ìmọ̀ pa irọ́ gẹ́gẹ́ náà rọ àmánà ọlọ́run bá kẹ́ sọ́nù suratul ma'arij ó ní pé walladhina hum li amanatihim wa ahdihim ra'un àwọn tó yẹ yí pé àmánà wọn ìlérí wọn agreement wọn wọ́n máa ń salápá ń tètè láti wípé wọ́n fẹ́ múṣẹ so eré náà ṣe pàtàkì eléyìí ó ti ẹ̀ ó kọ́mọ̀ láàrin láàrin wa so ọ̀nà méjì ló máa fi ń ló bọ́ sí negative a fẹ́ ṣe business pẹ̀lú èèyàn a ò pé à àjẹbàjọ́ ń pàdé alcohol ni brother ni brother ni ẹni so kò ní sí agreement a ní sọ̀rọ̀ yẹn gan kó kúnná ó dìgbà tí business yẹn bá ń lọ tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ lámà máa wọ pé à brother yẹn tiẹ̀ wá ó jàǹbá àmọ́nà àwa gan ti kọ́kọ́ jàǹbá àmọ́nà ká tó kó tó di pé òun jàǹbá àmọ́nà yẹn so instance ìṣẹ̀lẹ̀ tó máa kówó fún yàn ẹlòmí nínú fún olóòfẹ́ bá ara màálù pẹ́pẹ́ bá ti gbówó tákọ̀ sá lọ ni ẹ̀kọ́ máa gbogbo ti wà nílẹ̀ haúsá ti fẹ́yàwó tuntun so gbówó tẹ́kó fún wọn ti sá lọ ní tiẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn a kì í máa ń take precaution a lè kó fún yàn pé well a invest lórí pé kó bá wa sin ẹja kò ní sí detail agreement kò sígbà monitor ntẹ́ni yẹn ń ṣe akọ́ni pé well kò sówó mọ́ ẹlòmí àwa la hypertension so kọ́lọ́ ń ṣàánú wa ọlọ́run bá àlìkẹ́ wa sọ ní pé fa in amina ba'dukum ba'da fàlìyọ́dì lẹ́dí tó mìnà àmànẹ́ta tá a bá fèèyàn sípò àmànà a fẹ́ ká bá níbi tá a sí ni ọ̀ràn yàn ni ọlọ́ọ̀bàlì apá aláṣẹ ni fàlìyọ́dì lẹ́dí tó mìnà àmànẹ́ta hù ẹni tá a fi sípò àmànà yìí ọ̀ràn yàn ni kó mú nǹkan yẹn ṣe ọ̀nà méjì a fìyàn sípò olórí àbá a fi sípò kókó bá wa mójútó nǹkan kan kò wá rí nǹkan yẹn ṣe àbá fèèyàn ṣe olùṣọ́ fún nǹkan kan gbogbo ẹ̀ kò yẹ kí yàn jàǹbá àmánà ṣùgbọ́n sam ṣàlàyé ipe tí láyé bá ti ń lọ bí parí ní tí ó kọ́kọ́ sá lọ oníkíni àmánà débi yí pé wọ́n mọ̀ sọ pé ah lágbájá fi ìbàní fúlàn lágbájá ní ọ̀dọ̀ àwọn lágbájá báyìí ah ó dà pé òun lámánà ń tẹ̀ níbi tí ò ní sí àmánà mọ́ nàìjíríà ti jẹ́ case study tá a bá ní pé ká má kà ní méní méjì ká wo àwọn sectors tó make up society political sector àwọn politicians àwọn èèyàn tó fẹ́ wọ́ọ̀sì jù làwọn politician yẹn àwọn èèyàn tí wọ́n ti ẹ̀ wọ́n rẹ̀ ń ṣẹ́ so la ma fi advice àwọn brothers pé àwọn brothers bá wá pé a fẹ́ lọ síbẹ̀ torí Islam ni ẹ má sọ pé ẹ fẹ́ lọ bẹ̀ torí Islam ìwọ náà fẹ́ lọ kó sápò ẹ̀ lọ bẹ̀ kó lọ sọ pé ó fẹ́ lọ kó sápò and we strongly advise people not to go tó bá lọ bẹ̀ ó àti àdúrà fún kọ́lọ́hún kọ́lọ́hún bá jò ó bá burú bọ̀ but most times ah, kì í máa kò ń ṣe ọ̀rọ̀ one million kọ́lá ń sọ yìí ṣé wọ́n ń yọ àwọn governors kan lọ ní ẹnjọ́ mẹ́ta ẹ̀ ẹni tó kí irun gbẹ̀yàn máa gógùn lódodo pẹ́pẹ́ ní spusak ní ohun wọ̀ kí wọ́n á dé gọ́gọ́ kọlẹ̀kùn Ghana must go back Ghana must go yẹn ó kún ní o kò sáyé ń bẹ̀ mọ́ kò ṣe one thousand naira hundred dollar bills ló wà ń bẹ̀ òye akọ́ bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì náà pé owó rè ọ̀rẹ́ mi kan ṣe ní airport <laughs> wọn ò fún lówó yẹn o politician kan fẹ́ gbówó yẹn ó travel àwọn immigration wá fọ́ọ̀sì ẹ̀ pé kó ṣí báàgì yẹn the brother was telling me ó ní pé ó ní i almost fainted ah, ah kí ó sì wá kàn wọ òun ó lóun ò rí owó bẹ́ẹ̀ rí average politician so eléyìí kò wá sí pé orí wọn làwọn gbé fún ẹni so ṣètàn àwọn fátó oríṣiríṣi ló máa mú wá ẹgbẹ́ eléyìí náà tó ló yẹ kò sí àmánà mọ́ lọ́dọ̀ àwọn politicians kò sí àtọ̀ the same thing ni wọ́n wọ́n kàn lè yàtọ̀ díẹ̀ díẹ̀ lára wọn gbé it's about uh, the degree of stealing so àwọn kan ń jíjà wọn kan lọ ni pépọ̀ ẹnìkan ò jí yẹn irọ́ ni so bọ́ṣe bọ́ṣe worth nìyẹn so ẹ̀sìn wọn gan ó wà doubtful kò sẹ́sìn níbo tí ó lè ṣe tó bá rí mùsùlùmí ah salamu alaikum tó bá gbé christian náà ni ó lè lọ jó ẹ̀rí tó tí ó kúnlẹ̀ níwájú pásítọ̀ nísìnyí tí wọ́n ó lè jálájú tí wọ́n á dọ́ tẹ̀ lórí tó bá lè jẹ́ bí ẹbọ ah níbo ọ̀pọ̀lọpọ̀ àwọn politicians àtúwèsì àwọn tiẹ̀ mẹ́bọ mọ́ dáadáa tọ́pọ̀tọ́ fẹ́ ṣe kánsílọ̀ gan wọ́n sọ fún ẹni pé máa búra ni ọkọ̀ wọ́n ṣe kùránù wọ́n lọ àdá ìbọn wọ́n mú mi ayé ṣe nǹkan kan Gbẹ́ngà Daniels ó publish àwọn picture àwọn politician kan nígbà tó ń rúlù nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó publish orúkọ ẹ̀ mùsùlùmí ni wọ́n ní òhò tí wọ́n ń búra lórí hutom dunia so kò sáà máa náà mọ́ politicians kò sáà máa náà mọ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá wà lọ fẹjọ́ sùn pé wọ́n ṣe báyìí fún mi wọ́n kọ́ sọ pé well you go buy biro no biro you go buy paper tọ́wọ́ tẹ̀ fún biro àti paper wọ́n sọ pé eh, to go there no fuel for for the car ẹ̀ bọ́dà kọ́ta tí àwọn èèyàn pé boko haram ta lọ fi àwọn ọlọ́pàá rẹ̀ ẹ̀ eh, two thousand nọ́mbà owó mọ́tò àwọn alápẹ́ mọ́tò lọ bẹ̀ o two thousand náà tún àdéhùn eh, ní three thousand kọ́ tó bá a débẹ̀ so mínísítà tó rò pé mínísítà rò pé àwọn wà discipline pé discipline wà òun náà la ń gbọ́ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ní àárín wọn yìí nísìn ẹ má gbé mi àwọn tó ń <laughs> ó yẹ kẹ gbọ́n àwọn tó fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ fún yín kẹ káwọn èèyàn mú lò we have all the ingredients of a failed state so problem Boko Haram yẹn is a deep problem kò ní problem ta kò máa mú kó lérèfé so àwọn gbogbo táwọn ta ti ń fi sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò sí discipline tí corruption ti pọ̀ jù gbogbo ẹ̀ ló ń tẹ̀lé nísìn àwọn tó ń kojú wọn gangan wọ́n ṣe ń san pípa ń gbégbé wọ́n ṣe ń san àríyàzà àwọn kan bí àláwọ̀nsì àwọn wọ́n ṣe ń san two three weeks ago so a ní bọ́dà àwọn migration àwọn migration tó bá lè fún wọn chẹ́ńjì kọ́lọ́ máa yẹ kẹ́ bóòlà dé bíbá ẹni bọ́dà ni tó ní ẹ̀bólà tí wọ́n bá fún àbáwọn olóńgbò ṣe bí immigration náà àti custom tó bá fún wọn ní owó wájẹ́ kó wọlé ẹkọ̀ bá wọ́n kà sọ pé ẹ̀ nobody my family go die now that is the average Nigerian mentality kò sí àwọn lecturers wọn máa ń ṣakọ igbe eh, academics pé àwọn lẹ́yìn òyìnbó olè náà ló pọ̀ jù nù wọn wọ́n gbé kọ́nu Fabio Suji òun náà jalè gómìnà wọ́n disgrace ẹ̀kọ́ ni ìyẹn tó máa tábà lọ sáwọn universities àwọn tó ń gbowó research ọ̀pọ̀lọpọ̀ owó yẹn tó bá ti ń fún wọn báyìí akọ́ra jeep project car so wọ́n náwó yẹn gọ́ọ̀mẹ̀ntì lóòótọ́ ni budget gọ́ọ̀mẹ̀ntì ò tó fún education ṣùgbọ́n èyí tó ń lọ bẹ̀ gan-an wọ́n fi ṣe nǹkan kan wọ́n bá ti gbà àpò ló ń lọ so àwọn fẹ́ kí àánà ògbé ó yẹ kí ìlú wá dá mo tẹ̀lábùrú mi kan lọ ṣe jam wọ́n gbé ah àfi tí mùjíza bá ṣe ẹnìkan ló kù nílùú ìfẹ́ lílé dá nígbà táwọn ń ṣe exam parent ò ní sọ fún ẹ pé ojúlé lè lọ mu they won't do that ọjọ́ yẹn àwọn parent gangan ló ń wá òrìjó fáwọn ọmọ wọn ẹlòmí inú 500 naira ni wọ́n ń kọ́ different ways ẹlòmí ṣe irun àwọn tó ṣe sórí yẹn kò ṣe irun yẹn torí fashion torí òrìjò ní inú ló kí kíní yẹn sí mobile phone tó ní kọ́ máa mú wọlé ẹ̀wọ̀n tó jóbi nínú wọn pẹ́nu pátá náà fi sí ẹgbẹ́ ìwọ́n ìwọ́n charge ìwọ́n charge tí ò sí ojú tí àwọn tó máa di àwọn future of tomorrow àbí kí náà ń pè náà ni là ń rí in fact àwọn doctors tí wọ́n ń graduate nísìn kí wọ́n tó gún wọn lábẹ́rẹ́ ó yẹ ká ti rí pé o ti ní experience tó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wà qualified so wá sọ jùlọ náà kọ̀ lọ bí owó náà ní àbíkíní ni àwọn òbí ká àwùjọ àwùjọ wa ò lè so education sector náà kò síbi tí ò wọ́ nígbà tí ò ti sí àmàna ńlẹ̀ anúsàn gbé ìdàdú yìí àti àmàna fàǹtẹ́dùrù sáà tó ẹgbẹ́ àbátá àbátírà àmàna mọ́ ẹmọ rí kọ pé ayé ń bọ̀ wá so láwọn tafẹ́ àwọn northern elders wọ́n máa ń sọ̀rọ̀ wọn ní pé àwọn northern elders kan so mùsùlùmí náà fẹ́ gbára ta with all due respect you respect donald elder northern elder tó fẹ́ sọ̀rọ̀ ká gbọ́ kó mú credentials ẹ̀ wá what have they done for the average people in the north overwhelming poverty nígbà míì gan ìyà tó ń jẹ àwọn èèyàn ní north ó ju town south west lọ alimajerinchi àwọn ọmọ tó ń lọ léèké ẹ̀kọ́ education west education zero ẹ̀kọ́ islam tí ó jẹ́ pé pride ní fáwọn northerners nígbà kan zero almajoriti wọn ọmọ ha Kùránì rotleni rotleni yẹn náà ní lẹ́yìn pé ó ha kìíní yẹn ètò bá hi ha parí nù wọn kò wọn mọ kankan a ṣe ní bídì kàwárìjì lára àwọn disposition kàwárìjì ni pé yẹ kúrọ onal Kùránì wọn máa ha Kùránì walakin la yujawiz taraqiyahum kò ní kọjá ọ̀nà fún wọn so nígbà àwọn bẹ̀rẹ̀ náà wọn ni lọ́dọ̀ they failed miserably mo wo fídíò Sànúsí tó ń ṣe kútúbà tí wọn bá gbọ́ lárúbáwá tí Sànúsí ń sọ inna lillahi wa lẹ́lẹ̀ rọ̀jùn ó gbọ́ lárúbáwọn in fact mọ́ wò pé bóyá lọkùnrin ò ní jẹ́ hafi torí pé kò mú pépà dání báyìí ó lè ń kóòtù àwọn àyà yẹn so irú àwọn irú ẹ̀yin nísìnyí ẹ̀yin jàǹfààní quality islamic education ẹni tó bá lè ti rí sànú síbi ọmọ pé education ẹ̀kọ́ níbi ti west education kò já létí ìgbà tó wà ní federal eh, bank governor ẹ̀ tí mo wo fídíò mo gbé láìláìlá bẹ́ẹ̀ ló mú hadith wá khutba tí Abubakar ṣe ìgbà tí wọ́n fi jẹ khalifa táwọn afọ́ onísìrò ọkọ ó wà lára tó lò tó fi jẹ khutba jùmọ̀ yẹn but ṣé ìyẹn là ń rí young boys north nísìn ẹ̀sìn yẹn lẹ́yìn pé ceremonial cultural ó ti tán tọmọ south west máa ń sọ fún ọmọ ọmọ ọmọ haúsá pé lókàtí sìgá lọ́wọ́ máa mú tí káìsì bá wá ṣẹlẹ̀ ó mọ̀ wà lára àwọn tó máa kọjá di síta ẹni tó mọ̀ tí a máa ṣe ṣẹ̀rí àdóòlè so láàrín tó yẹ ká bára wa sọ nìyẹn tá a bá bára wa sọ kò sẹ́ni tó tún fẹ́ bá wa sọ in the north also àwọn problems yẹn wà ria ol aman kò sí disconnect wà láàrín àwọn tó jẹ́ àwọn àgbàlagbà àtàwọn àwọn ọ̀dọ́ yẹn pàápàá jùlọ àwọn politicians tó pè ní northern elders yẹn nígbà tí Ọbásanjọ́ fẹ́ wọlé ìkọ́nà àwọn afọ́wà wọ́n ní pé kí ní ìgọ́bẹ̀dẹ̀ gbígbà tó lọ́run bínú sáwọn mùsùlùmí ni torí pé àwọn mùsùlùmí ni wọ́n pa jù àwọn táàfà àgọ́mọ́ tó sọ̀rọ̀ tó takọ̀ àwọn boko haram tó pa lẹ́yìn ìyẹn tún ní pẹ́ pa yẹn àwọn kìsẹ̀ tó sọ pé àwọn mùsùlùmí ló wà responsible now àwọn tó jẹ́ northern health affairs politicians yẹn ẹni táwọn míì ń ṣe pẹ̀lú ẹ̀sìn inú wọn ìkọ́nù wọn gbà tí lára àwọn orí ìnáfi ṣèkárà òjò gómìnà kánù islamic credentials ẹ̀ wà ń bẹ̀ lára àwọn mss north ní ṣèkárà wà ṣèkárà ló ń ṣe kíní fún jonathan nísìn ìgbà tí wọ́n fẹ́ yọ mo ti gómìnà gbà yẹn principal àbí nǹkan ni ṣèkárà òjò wọn mọ́rí pọ́npọ́só ọ mú ṣèkárà wà ẹni tó jẹ́ godfather gbà yẹn gbàgbé orúkọ ẹ̀ wọ́n ń sọ fún yín pé madam lókèjì sálàyà yìí èsì tó fún wọn ó ní bá sálàyò kò sí ìrùn lénìí ìkọ́nù wọn tó fẹ́ di president Atiku Abubakar ló ní i'm not sharia compliant ṣáwọn tó máa ṣo lórí pé àwọn fẹ́ ṣo lórí àwọn mùsùlùmí nìyẹn so àwọn problems yẹ problems tó ti wà nílẹ̀ ni problems we saw coming kò sí Islamic education education west education sí serious poverty ló máa ń èèyàn and the north was in power for a long time so oníkàlùkù ṣàwọn bábọ̀ yìí fẹ́ kó sí àgbo ẹ̀ ni so lára àwọn wàhálẹ̀ yìí olójúlé ẹ̀sìn kọ́lọ̀mbà gáṣàánúwà àtọ́ ọmọ àrínlẹ̀ àwọn bọ́dà náà wọ́n fi bọ́dà sílé ẹja ó ti fẹ́ tẹja tán aṣàmọ̀sọ̀rọ̀ tó fi síbẹ̀ ní pé ẹja wà nílé ẹja 2000 ló wà nílé ẹja a ní ni nígbà tó tó bá di pé wọ́n ẹja tí wọ́n rí ẹja 200 300 kí ló ṣẹlẹ̀ ẹja ń wọn ni ẹja ń jẹra wọn <coughs> ó dẹ̀ wà ń bẹ̀ lọ nígbà tó lọ tán tó bẹ̀ lómi sí ẹ̀kọ́ ìpẹ́ nìkan kọ̀ wá ní agbábọ́ wa pé ẹjọ́ wa fẹ́rẹ̀ já a kì í tẹja mi báyìí à níbo àfa kan wọn bẹ ọmọ tẹja fún wa náà àwọn tó wà ládùúgbò tó ń tẹja fún wọn tiẹ̀ so tádẹ̀ rí pé àwọn mùsùlùmí wà ní wọ́n wà ní díẹ̀ lórí ọlọ́run kan gba bọ́dà sí di recharge card wọ́n ti lò recharge card kan card is used and ah, company wọn ti lò wọ́n ṣe mi sẹ́ company ah wọ́n ṣe wọ́n lo card báyìí ní company ó dìgbà tẹ́ bá wá kamú wọ́n ká bọ́dà tó ń ṣe eré wa nígbà èmi nìkan o èmi nìkan ilé náà ń ṣe ilé náà ń ṣe so ẹ máa wọ pé ibo wà ní àmánà yẹn náà wá wá ṣẹ́kù sí ebi mùsùlùmí ló yẹ ká ògbé tó tẹ̀ jẹ́ bọ́dà ká ògbé lára àwọn problem ti pé dáwà súnà yẹn ti tàn kálẹ̀ débi pé a ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àwọn wèrè náà wọlé a ti ń kó àmánà tó tún wá le jù àmánà lọ́kọláya yẹn ti ẹ̀ worst bọ́dà mi tẹ́bàgbọ́n tó ń ṣe fúnyàwó ẹ̀ máa wò ní ha ah, ṣé kí bọ́dà máa fúnyàwó ẹ̀ ní ẹ̀ṣẹ̀ ní fúnlẹ́bò ìyàwó tó lóyún ni o ń fúnlẹ́bò níkun fúnlẹ́bò níkun ọmọ o ọmọ ilé padà kú ọtọ́ ń gbọ́ ọmọ kú pé operation ó pa fóònù mọ́yàwó ẹ̀ létí ni ó wá dé wọ́n pa ni tí mo rí bọ́dà mo wò pé ah, ṣẹ́ni ìyẹn jẹ́ worst ẹ máa wo ní bí i ah. kí ọ lọ Saudi Arabia kó lo àìmọye ọdún ní Saudi Arabia kébù tó bá ṣe math Saudi Arabia wọn kọ ní tawhid kó wá dé Nàìjíríà kó tó máa ṣe jálàbí kó dásàlá túlẹ̀ tẹ́gbọ́n tí wọ́n kọ iná ní pé tawhid máa polongo irọ́ kí ọ tó máa ó jẹ́là kó fi mọ́ lọ́dọ̀ tiẹ̀ kò ṣe yẹn ni ó tó máa fúyàwó ní àwọn ọṣẹ́ so kọ́lọ́n ṣàánú wa so amana yìí ọlọ́run bá lèkẹ́ yóò béèrè lọ́wọ́ wa gẹ́bẹ̀ náà èyí tó kéèyàn mú lè rí wa kó má lè mú lè ẹ̀ṣẹ̀ náà wà lára tí a ti ṣàlàyé èyí tó parí ẹ̀ ni pé tí a bá ń ní gbólóhùn aṣọ síra wa tí ìbínú bá ń dé àwọn yorùbá ní bébí ẹ̀ máa ń sunkún èèyàn máa rí náà èèyàn ní wá eléyìí nísìnyí fáwọn ata jẹ́ ọmọ èkó àwọn wọn bìlì pé alfujúrù fún ìkòsùnmà kéèyàn máa mo ní wèrè o ẹni mẹ́rin wèrè ní mí o àrò ló wáyé kó lọ́nà wọ́n bí ní pé tó bá gbogbo níwèrè ò tí ò tí ìṣàrẹ̀ so kéèyàn níwèrè kò bá ìsìláàmù mu náà pé mo níwèrè yẹn ń gbà wèrè gángan mo mo tún láàrú máa mọ àti ìwé àrú máa ti wèrè kò sínú tá a fẹ́ kí mùsùlùmí ọlọ́run bá lè kíra àgbà tí ó ròyìn àwọn mùsùlùmí ni pé wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawna àwọn tẹ́gbẹ́ tí wọ́n bá ń rìn ó mọ̀ ní jẹ́jẹ́ lórílẹ̀ ni wa idha khatabahum jahiluna qalu salama tí wọ́n bá bú wọn gan ní tí ó fi dáhùn pé tó kọ́lọ̀hún ṣàlàáfíà fún wa kọ̀ wá náà nìyẹn david pan sam ní wa in shatamahu ahad aw qatalahu bí wọ́n bá bú wa kò fi mọ́ lórí èbú nìkan aw qatalahu ó túbọ̀ wájà gan falyakul nítorí ká máa sọ ní pé ìní sọ̀ọ́ìm èmi ń jẹ́ ẹni tó ń gba àwẹ̀ kọ́lọ̀mbà àdìgá ṣàánú wa ọlá ti síbẹ̀ lágbára ẹ̀ díẹ̀ ta sọ ìkọ́lọ̀mbà àdìgá jà gbọ́jọ yé ju bí a ṣe sọ lọ ọlá ti síbẹ̀ lágbára ẹ̀ mo ń suspect pé àwọn àfa lọ umra so kọ́lọ̀mbà àdìgá bá ṣọ́wọ́n dé láyà tàlàfíà àwa tí àti lọ náà kọ́lọ̀n ṣe rọrùn fún wa ní láti lọ kí kánà lè máa lọ ní gbogbo mẹ́wàá gbẹ̀yìn Ramadan so kọ́lọ̀ balùwẹ̀ ṣe ní ọ̀rùn fọ́nra tó bí lágbára wọn bá sọ ájì di ten million ìgbàtọ́lọ̀ bá nígbà lọ láàlọ so bí ò bá ní bí ò ní thousand gan lọ́wọ́ tó gbé ten million ní àtọ́lọ̀ bá ti ní pé àsìkò ẹ tó ìyẹn lọ náà ni àwọn tí wọ́n wà ní palace Sanusi so ọ̀pọ̀lọpọ̀ wọn nísìnyí wọn orúkọ ájì gbogbo wọn ni wọ́n lọ báyìí ń ta gbọ́ ájàbí umra méjì ni àti ájà ti umra wọn orúkọ ìtẹ́lẹ̀ o afákan ní gbé yá kí wọ́n máa lọ ní kọ́lọ̀n bá alìkẹ́ kó ṣe rán fàánà ọlá tó bí lágbàáyẹ̀ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa barakatuh wọ́n ní ká gba ìbéèrè méjì ẹjọba fún ọ ní nọ́mbà ẹbá mú yàn méjì àìrọ̀ uh, ẹ máa <laughs> irọ́ ẹ̀fà mo yọ àwọn kúrò mẹ́ ẹ jẹ́ kí n tù tù bàbá ń bò mo àti mo ti pè ó ti pé ó ti pé méjì náà ni bismillah wa alaykum salaam. salaam tó wa nípa tí àmọ́nà tẹ sọ yẹn tó bá bù pé àmọ́nà trust ni gẹ́gẹ́ bá ṣe tó bá bù pé èèyàn á pé bóyá owó mọ́ṣáṣí wà lọ́wọ́ yẹn owó mọ́ṣáṣí wà lọ́wọ́ yẹn so Uh, imọ́mù tí ó jẹ́ imọ́mù ṣaláṣí yẹn ó mọ̀ pa owó yẹn so bóyá nídi wá dé so ẹni tí ó kó owó mọ́ṣáláṣí yẹn dání ó wá sáré lo owó yẹn ẹni tó kó mọ́ṣáláṣí yẹn dání wá sáré lo owó yẹn láàyè fọ́ọ̀mù imọ́mù but ìgbà tí wọ́n nílò owó yẹn ó provide owó yẹn nǹkan tí wọ́n ibi tí àárín tó ṣẹlẹ̀ ní ibi tó clear ni pé ṣé bí ẹni ò ṣe inform ìmọ̀mù kó fẹ́ lówó yẹn but ó rí owó yẹn provide without anybody know so ṣé ẹ̀ṣẹ̀ tí ó ti dẹ́ṣẹ̀. well mi ni sọ pé ó ti dẹ́ ó ti dẹ́ ẹ̀ṣẹ̀ um, alhamdulillah àwọn afáwà wà ní bíbá so wọn yọ̀nà fìlà lọ́wọ́ ni àwọn ọmọ fẹ́ ní kọ́ bá dáwọn ìbéèrè mi rò pé ó dẹ́ṣẹ̀ but uh, ìyẹn kọ́ ni the best the best alakman ni pé kó jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ókè òun fẹ́ lo owó yìí so bọ̀ tó ẹgbẹ́ dọ̀rúrọ̀ yẹn dọ̀rúrọ̀ lèmi èmi ò gbà pé bóyá hájà dé máa fẹ́ lo tam pé dọ̀rúrọ̀ tó pé làrúrí yẹn dé débi pé ó há débi kò lè rẹ́ nìkankan inform so kò sí láì fi kó lo kókó provider tí wọ́n bá ti need ẹ̀ ni Allahu number two. sàwọn àríkàn rẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ mo fẹ́ mọ ní inú mosque ṣé imam ni olórí because it is a must wẹ́n pé wọ́n ní imam wọ́n tún yan chairman so ẹ̀ ta ló ní final say nínú mosque. méjì ni kí ló yẹ tẹ̀síìrì mo bí àṣà àti kírun tán ni ọkọ̀ máa dáhùn now kò sí ní lóúnjẹ mosque committee nù sẹ̀ríà so tí mosque committee bá wà kí wọ́n assist imam so decision tó bá jẹ́ pé chairman mosque committee ló máa máa decide pé intervention mọ́ṣáláṣí lélẹ̀ pàápàá jùlọ lórí pé chairman mosque committee ló máa máa decide tí ó máa ṣẹlẹ̀ mọ́ṣáláṣí pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn so imam yẹn tí ó wà mọ́ tó ń ṣe ó yẹ kó kó fi mọ́ṣáláṣí yẹn lẹ̀ fún wọn ni tó bá yẹ kó máa sọ pé nǹkan bá ìlànà ṣe mọ́ṣáláṣí lórí ẹ̀rí tó mọ̀ kí kí wá ní pé àṣeyàn bíbá yìí báyìí àwàlà àwàlà employ yín ń sọ là ń sọ fún yín so ǹtẹ́ máa so irú bẹ́ẹ̀ ìmọ̀ tó ọmọ tó ń ṣe tí wọ́n bá gbà fún kó fìbẹ́ lẹ̀ ni most times tó máa ń ṣẹlẹ̀ ni pé imam ní pé òun nímọ̀ ó lọ lé kí ó ṣẹ́mọ̀ mosque committee ẹ̀hún kàwé ni accountant so a máa fọpọlọ òwe a máa fẹ́ a máa fi disrupt kéwu sórí yẹn yẹn ò tiẹ̀ wọlé rárá the same thing in the UK wọ́n recognize chairman mọ́ṣáláṣí in fact wọ́n máa ń jà sí chairman imam yẹn wọ́n imam ló yẹ kó decide tó máa ṣẹlẹ̀ mọ́ṣáláṣí àwọn committee wọn kàn máa assist imam ni so bóyá wọn fẹ́ mójútó mọ́ṣáláṣí tí imam lè má lè kápá àti lè ojú èlé tó gbogbo ẹ̀ so but kí ọ̀rọ̀ wa wà láàrin imam àti chairman kí wọ́n sọ pé chairman irọ́ àfi tó bá jẹ́ yé pé imam ń tako ẹ̀rí chairman wà lórí òdodo so a máa rí yẹn náà àwọn brothers kan tí wọ́n sì yọ imam wọn níbi last week nígbà imam ti níyàwó méjì bí ẹni fún wọn lóyún náà ni ó tó wá lọ kẹnu sí ìyàwó jama ìyàwó lára àwọn tó ń kírun ìyàwó ni ẹni ẹ ó tó kẹnu sí ẹni ẹ wọ́n bá ka imam pé imam kílẹ̀ ṣe yìí ó tó máa ṣe agídí wọ́n bá lè kó mọ́ṣáláṣí sórí yẹn nísìnyí yes ìyẹn wà ó ṣe gbọ́ sí ti pé yes eléyìí ṣe àṣemáṣe ni so but tí o bá ń ṣe yẹn eh, àwọn committee kọ́ ló máa pàṣẹ ìbá wọn máa ń yẹpẹrẹ imam gan àwọn kọmití ẹ̀ máa yẹ pẹ̀rẹ̀ imam gan so bàbá kan ti sọ ní mọ́ṣáláṣí láwọn mọ́ṣáláṣí àdúgbò wa níbàá ó dẹ̀ bí lọ́wọ́ mosque committee èlò náà ń fún imam wọ́n wọ́n lè sọ̀rọ̀ three thousand per month so kọ́lọ́n ṣàánú wa three thousand yẹn á dẹ̀ máa lálẹ̀ ni pé ẹ ó máa ṣe báyìí máa ṣe báyìí irọ́ kí máa maintain respect yẹn so tó bá máa fi bẹ́lẹ̀ kó fi bẹ́lẹ̀ so chairman mosque committee ò ní kò ní ayọ̀ inshallah wọ́n ní ká gba àwọn òbéè díẹ̀ sí àwọn àwọn kútí wọn bá gba ọmọ fún wọn nọ́mbà ṣáàlá àwọn sáàdà náà bá dáhùn àwọn ìbéèrè yẹn. Uh, one two three four five five six seven eight nine <laughs> ten <laughs> number one. Assalamu alaikum sir. Uh, ní àná mo lọ sí àdúgbò kan so àwọn ènìyàn wá ń raise issue wọ́n ní pé ní ẹni ẹ ń sọ ọlá fún mi lánàá pé ní orí tv ní àsùbà àná ni òun gbọ́ nǹkan yẹn pé kì í ṣe pọ́n sọ fún òun pé òun gbọ́ fúnra òun ni pé ẹnìkan tó máa ń ṣe wáàsí ẹ̀mí mi ò balẹ̀ àti pè láàfà pé ẹnìkan tó máa ń ṣe wáàsí tó lẹ̀ sọ àìmọye ìsọkúsọ sí ẹ̀yìn tẹ́lẹ̀ tá a mọ̀ pé ó ti soríṣiríṣi ìjáàbò ìgbà àwò pé ó ní ń pé isa ò padà wá mọ́ pé kò sí tó ń bọ̀ wá ṣe ń pé kódà àwọn hadithi tó sọ pé ó ń padà wá nú Bukhari pé àwọn hadithi ò nítumọ̀ ń pé because kì í ṣe gbogbo nǹkan la máa ń tẹ̀lé bí afọ́jú ń pé ọpọlọ wa náà ní tí a ń láti fi ṣe pé so kì í ṣe ọ̀hún náà tẹ̀lé yàn gọ̀ṣúgọ̀ṣú just like that pé ó ṣàṣàn oríṣiríṣi ọ̀rọ̀ tí ó pọ̀ so mo á kí n make clarification torí àwọn tí ó ṣeé ṣe káwọn náà gbọ́rùn kan yẹn tí wọ́n dẹ̀ fún ní respect àti dignity pé kí ni èyí tó jòdodo lórí ọ̀rọ̀ yẹn zakumah. Um, asalaamu alaykum wa rahmatulah. kọ́lọ́n bá a ṣe dáadáa fún ọmọ ìyá tó ti ń fọ̀rọ̀ lọ́rùn alẹ́ ti látàárọ̀. mo bẹ aláṣpàr torí tọ́ lọ́rùn òun náà ló máa dá àwọn questions yẹn. but ṣe rí agbo ẹ̀sìn ibì kan tó jẹ́ pé èyí tá a bá gbọ́ tá a bá rò pé a ní ẹ̀rí lórí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ojúṣe ni pé ká béèrè pé ẹjọ́ fún wa microphone ká sọ so mo bẹ̀ẹ́ nítorí tọ́lọ́hún kó dáhùn questions èyí tó bá yẹ kí n sọ sí mi ní hesitate lórí àwọn méjì tó dáhùn àkọ́kọ́ náà ká gba owó tọ́jú ká wá lò ó láníyàn pé níjọ́ tó lówó bá ní ìdí ẹ̀ a máa wá fún un ó pín sóríṣìí méjì ìkan pé mo gba kọ́rẹ́ǹsì yẹn sọ́wọ́ ní àlímọ̀ṣọ́ fàpèjúwe mo ní equivalent ẹ̀ ní sí bank mo wá lò yìí tán kó lémi lọ́wọ́ lálímọ̀ṣọ́ nírètí pé njọ́ tó lówó bá lòun ní ìdòwú ẹ̀ kì í ṣe pé màá ṣe ẹ̀bẹ̀ pé fún mi lénìí fún mi lọ́la kí n kàn wọ bank kí n gba equivalent ẹ̀ jáde fún ni ṣó ti yé mi rò pa àfa kankan tako ìyẹn bó tiẹ̀ jẹ́ pé n tán fi ròyìn òjíṣẹ́ ńlá sọ́lá aláhùn àlẹ́sàn ni pé èyí téèyàn kó lọ́wọ́ yẹn gẹ́lẹ́ náà ló máa dá padà ṣùtìyé but it's a different thing pé bùkátà bá mi mo wá lo owó olówó tí kìí ṣe pé mo ní equivalent ẹ̀ níbi tí mo tọ́jú ẹ̀ sí tí mo lè náwó mu láti fún un lílo nǹkan oní nǹkan láì gbàyọ̀ǹda ṣẹ̀ríà ò lọ́wọ́ sí i so pé ṣẹ́ nìyẹn dẹ́ṣẹ̀ àbí ò dẹ́ṣẹ̀ mi ń ṣe èméjì nípa pé ó dẹ́ṣẹ̀ ṣùgbọ́n ọlọ́run máa ń wá ń bọ ẹlòmíì láṣìírí ẹ̀ṣẹ̀ tó dá yẹn àṣírí àtètè bò á rí mi ìfirọ́pò èyí tó yálò láláì gbàyọ̀ǹda but the very act ọ̀pọ̀ lò ó láì gbàyọ̀ǹda tó ní mi ń ṣe èméjì nípa pẹ́ṣẹ̀ ni ṣé yẹn clear àìjẹ́ bẹ́ẹ̀ ẹlòmíà gbèrò rí yẹn lọ wípé well ẹ̀ tóun bá yálò kí bọ́dà mú sùúrù ṣó ti yé ń sìn ẹbí brother in islam ni ṣé kò understand pé bùkátà máa ń báyàn ni ṣó ti yé so torí tọ́lọ́ǹkọ̀ ẹ̀ kó bẹ́ẹ̀ èyí tán tọ́jú sí wa lọ́wọ́ tí bùkátà yẹn bá hùkù wa débi àìlè má lò ó ká pe ẹni tó ní pé nǹkan báyìí tó tọ́jú sí mi lọ́wọ́ ṣó yọ̀ǹda kí n sáré lò kí n sáré ya lò ìgbà báyìí ni mo nírètí pé inshàlá ìmí àárọ̀pọ̀ ẹ̀ ìyẹn ló bá ẹ̀sìn wa mu. second one lórí tàwọn àìmà ìmáàmù oríṣi méjì ni ṣe ìmáàmù tó bá jẹ́ pé ẹni tó jẹ́ bíi khalifa ó yàn pé kó máa jẹ́ aṣojú wọ́n pèjúwe khalifa wa madina ó yan ẹnìkan kó máa jáṣojú fún locality òun wá yan àwọn àìmà sáwọn mọ́ṣáláṣí àṣeyèméjì pé ìmáàmù yẹn aláṣẹ lórí gbogbo jọmọ́ but it's a different thing kéèyàn kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ fápèjúwe ó wá pẹ́ nìkan pé tó torí pé ẹ̀yin lẹ mọ quran ẹ wá síwájú wa lóòótọ́ ọ̀rọ̀ tí kì í bá ti ṣe pé ṣẹ̀rí àtakò tí ìmáàmù yẹn bá pàṣẹ afẹ́káwò bí ẹ̀ but tí jíjẹ́ aláṣẹ mọ́ṣáláṣí tó bá túmọ̀ sí pé ibi tóun àtàwọn kọmitì bá ti jọ ń fà á tí ẹni kó máa final ah àwọn ìmáàmù kí máàmù kúnlu o a sọ fún pé owó lẹ́lẹ́tì kọ́dìrì táwọn pa yẹn òun da sí mẹ́ta kí ìdá kan lọ sí mọ́ṣáláṣí òun la mọ́ṣáláṣí so tí kì í bá ṣe ìmáàmù tó ní àṣẹ látọ̀dọ̀ ẹni tó jẹ́ wọ̀líyùl amr nígbà tí wọ́n ń gbà á pé kó síwájú wọn kí ni àjọsọ wọn pẹ̀lú àwọn jọ̀mọ́ ẹ̀ ìyẹn ló máa decide àìjẹ́ bẹ́ẹ̀ a fi kún pé àà tí wọ́n bá láwọn fẹ́ yọ kí lọ authority láti yọ ẹni tá a sọ pé òun ni aláṣẹ lórí wọn so a padà síbi pé almuslimuna inda shurutihim condition tán fi fún níṣẹ́ pé kó wá lead wọn òun lè ká padà sí unlike imam táláṣẹ ìlú bá yàn lé wa lórí ṣó ti yé sìn pé imam àdúgbò yìí bóyá sultan fẹ́ nìkan ránṣẹ́ so a ṣe èméjì nípa pé àṣẹ yẹn àfi tó bá takotọ lọ́hùn tànàbì nìkan la lè wàláhùn àlàm so alasfar jazakallahu khairan màá fẹ́ kó take àwọn question torí tọ́lọ́wọ́n ọba ibi tó bá ní kí n contribute ma i'll so inshallah. jazakumullahu khair. ok mo ń gbogbo ṣéyàn lè borí bídí àánú àwẹ̀ ni <laughs> now ìlú àfààyè nísìnyí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ òun ò fi bẹ́ẹ̀ jọ mí lójúmọ́ náà so torí pé taba ètò àti sẹ́yìn yẹn ti ṣó pé àkọ́kọ́ wọn mọ̀ nǹkan kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn so mi fi bú wọn o n tó clear ni so nígbà mi láwọn mistakes àwọn èèyàn máa ń ṣe nìyẹn ẹni tó ka lóga nísìnyí tàbá pé wẹ́ẹ̀ lóga tó ka yìí nísìnyí ó ti dà fa ó yàtọ̀ síra wọn kéèyàn ka english ṣé ẹni yẹn di lọ́ọ̀yà nìyẹn ẹni tó lọ ka english university wọ́n fún certificate ẹ̀ ó kó ní phd gan ní english yẹn kò lè handle common law now so ìyẹn làwọn the opposite làwọn máa ń ṣe fẹ́sìn ẹni tó ka balaga nísìn arabic rhetoric ó gbọ́yé lóòótọ́ ó mọ bayan ó mọ gbogbo ẹ̀ but ọ̀rọ̀ ṣẹ̀rí yàtọ̀ sí pé yẹn kọ́ balaga so yẹn kọ́ jẹ́ problem wọn tí yẹn bá lísìn ẹni tó bá kí ó tó bá lísìn sáfà tó ń sọ̀rọ̀ àwọn àfa ẹ̀sìn gan tí wọ́n bá fẹ́ porúkọ wọn àfọ òkè ń rí pé so Sufyan ibn Uyayna ẹ kò sẹ́ni tó fẹ́ katira fíkì tí ò ní bá ọ̀rọ̀ àfa yìí pàdé gbàtà fẹ́ fẹ́ pé orúkọ yẹn hàn wọn lẹ́nu ni Sufyan ibn ayi ayi ayi náà

ni hadith bó ṣe gbà á wá náà gba Quran wa nílẹ̀ wọn bíbá yín sìn tábà ti mú musafu yẹn nísìn amagbọ̀wẹ́ aka Quran ka Quran náà nìyẹn tó bá yẹ pé a fẹ́ ka Quran bó ṣe máa ń kà nípìnlẹ̀ ni èyàn á ka Quran yẹn lẹ́yìn ìgbà tó bá parí ẹ̀ wọ́n á fún ní sanad pé ok àfa tó kọ́ èmi ẹni tó kọ́ òun lélẹ́yìí ẹni tó kọ́ àfa yìí òun lélẹ́yìí dọ́dọ̀ òjíṣẹ́ sallallahu alaihi wasallam àwọn musa fi tẹ́ bá wú ẹ̀yẹ̀ nígbà míì ọmọ àwọn ọ̀ràn fi short channel sí i pé riwaya hafsi yìí wọ́n gbà látọ̀dọ̀ asim tó ń gbà látọ̀dọ̀ alim nabi tọ́lib uthman afan umar khattab abubakar so wọn náà quran náà ní sanad àwọn sanad quran dẹ̀ lélẹ̀ yẹn ni chain ẹ̀ ó máa wà mutawatirọ̀ pé ó wà so widespread so àwọn hadith báyìí náà tó wà mutawatirọ̀ the same force ni so àwọn àdìgbé hadith wà mukari yẹn kò wọlé ẹsẹ̀ pé level kan ni pé kéèyàn wò pé adis wa Bukhari òun fẹ́ dọ̀ afa ẹ̀ tí explain reason tí nǹkan ẹ fi dọ̀ if ju pé ká kọlu làákàyè wa ìlàkàyè wo tí ó làákàyè ni so àwọn náà ni wọ́n ń fún èyí tó ń ṣe comparative yẹn Adégúnwà náà ní strength láti máa sọ àwọn sọkúsọ yẹn káàkiri so pé Isa ń padà bọ̀ kò sí èméjì lọ́dọ̀ alusunna wal jamaa pé Isa ń padà bọ̀ àwọn àdìtọ́ dẹ́pọ̀ ní sọ Bukhari Muslim nínú àwọn kutubu sunan tí wọ́n ṣàlàyé ẹ̀ àṣekà albani wọ́n ní tíra tí wọ́n ṣe lórí tọ́ni ṣàlàyé pé lọ́dọ̀ àwọn àfa aládìfo ẹnu kò yí pé ọ̀rọ̀ isa ń padà bọ̀ ilmun kot iyu ni kò ń ṣe kò ń ṣe tó wà dátú lọ́dọ̀ àwọn àfa aládìf so àwọn tí wọ́n ṣe falsafa ní alhaza sherif àwọn tó ṣe comparative religion wọ́n lè máa sọ àwọn kọ́tọ́kọ́tọ́ yẹn so in, in, in fact it's advice pé pé n tó ẹ̀ṣẹ̀ ń question kó má lis ten sí ewúrẹ́ àwọn àfa báyìí so wallahu alam kọ́lọ́run ṣàánú wa. number two. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa barakatu. ẹ jọ tí èèyàn bá rí nǹkan he nínú ọkọ̀ wọ́n ní kó tó di pé bóyá a lè lo nǹkan yẹn pẹ̀lú àníyàn pé bóyá tí ẹni tó ní nǹkan yẹn tó bá padà rí i tó bá padà eh, eh, tó bá padà sọ pé òun sọ ọkọ nù á máa dá padà pé ó máa tó bí kan èyí ó máa tó bí kan bí èyí ẹ ká máa tọ́jú kan ẹ̀dì náà tí ó bá jẹ́ sí pé nǹkan tí a wá rí ẹnu nǹkan tí a wá rí ọ̀hún ó wá jẹ́ nǹkan tó yẹ pé ó ní expiring date tó yẹ pé tó bá bá fi di èyí ẹ̀ ó máa ti expire tó bá náà ti expire ó máa di pé ká dá nǹkan yẹn nù tó ma ìmá dánkọ tí irúkọ bẹ́ẹ̀ ló dẹ̀ máa jẹ́ bí israf ló máa jẹ́ yẹn so báwo ni a ṣe máa ṣe ní àárín ẹ̀. na àkọ́kọ́ ni pé n tó tẹ́niyẹn rí hin ṣe n tó jọjú ni ní àwùjọ tó bá jẹ́ n tó yẹ pé láwùjọ ó jẹ́ táfè n tí ò jọjú bíi bíi akíyan ní five naira ńlẹ̀ so irú yẹn nísìnyí tí èèyàn bá rí èèyàn lè lò àbí kíyan rí handkerchief so mo kàn fáwọn yẹn wéyìn mi mọ̀ bóyá kì í á ṣe máa wọlé start <laughs> àwọn àfa fàyàn pé ṣé islam rí dàbínú ńlẹ̀ so wọ́n mú dàbínú yẹn wá ní pé tí ìbá ṣe pé òun páyà kó jẹ́ sọ́dákọ̀ ni òun ò bá jẹ́ so kò mú ìdájọ́ wá pé nǹkan yìí sọnù lọ́wọ́ èèyàn ni so ìdájọ́ pé òkè tó bá yẹ sọ́dákọ̀ èèwọ̀ ni sọ́dákọ̀ jẹ́ fún anamisa salam àti àwọn ará ilé ẹ̀ ló mú wa so tí nǹkan yẹn bá yẹ táàfin ní tí ò jámọ́ nǹkan kan lọ́dọ̀ àwọn èèyàn èèyàn lè lù yẹn directly one tó bá pẹ́ nǹkan tó yẹ pé ó jọjú ni èèyàn wà binded láti polongo ẹ̀ fún èyí àyẹn so tó yẹ pé ó máa expire bẹ́ẹ̀ sọ pé ó máa expire yẹn ìyẹn ni bẹ́ẹ̀ sọ bàbá adárin. salaamaleykum ẹjọ nǹkan mo fẹ́ ṣàlàyé nǹkan kì í ṣe pé bóyá èèyàn gbàgbé èèyàn gbàgbé sínú ọkọ̀ so èèyàn wá rí ó yàtọ̀ sí pé bóyá èèyàn ń lọ sí èèyàn ń lọ ní èèyàn rìn lọ wá rí kọ̀ ẹ̀ mi ń bá ìbéèrè tó jọ directly pàdé nù nǹkan tí mo mọ̀ táwọn afá dáhùn mi ń bá pàdé rí ṣùgbọ́n common sense sọ fún wa pé tá a bá di kinní yìí sọ́wọ́ á bàjẹ́ kò wúlò fáwa kò wúlò fún tọ̀hún mo rò pé bẹ́tà kí n fi ṣe sọ́dọ́kọ̀ káwa bẹ lọ́wọ́n bá pé kọ́lọ́n jọ kó bá fún ẹni tó ní ńlá dáa pé nǹkan ẹ̀ tó sọnù àfiṣe sádàkà kó fáwọn ńlá dáa pé a bá lò ó síbi tí ó ti rẹ̀sán ọlọ́wọ́n ọba. nítorí máa wá kù pé sára ta ló ní ìdí sádàkà yẹn jọ ẹni tó rí lọ aláhu alam. pé ẹ ẹ a mi ní ìdáhùn fún kọ́lọ́n kọ́ wa. ní ń béèrè ni pé ok lẹ́yìn tó bá fi ṣe sádàkà torí pé ti expire ṣé kó kọ́ntínú láti máa fi wẹ́lọ̀ torí tí mo rántí táwọn àfa sọ dájú ni pé èyí tí wọ́n ní ká lò gan pé torí pé ó jẹ́ nǹkan tí ò níye lórí wọ́n ní kì í ṣe ìtúsílẹ̀ wípé tẹ́ni bá padà wá yọjú pàní dá padà fún un ṣóyé wa èyí tí wọ́n ní kò tó nǹkan aríbáírò he a lè lò ó láì máa fi wẹ́lọ̀ fòdìdí ọdún kan tẹ́ni tó ní bá padà wá wípé òun lòún sọ báírò yẹn nù ṣùgbọ́n a ti lò ó òun dẹ̀ fẹ́ gbààrọ̀ odidi lòún fẹ́ padà tí nǹkẹ́ fúùlù wọ́n la jẹ́ ní gbèsè ẹ̀ ṣó ti yé ń sìn so ṣé kẹ́ni ẹ máa fi wẹ́lọ̀ lọ tó Allahu alam. jazakumullah khair. number three. number three. number three. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salaam wa rahmatullahi. Uh, question tèmi dá lórí uh, akíkọ̀ àti janaza ṣé ó ní particular time tí wọ́n lè ṣe àkíkọ̀ àti jànáza bí aláàrọ̀ ni lọ́sàn ni àbí lálẹ́ àbí jànáza àti àkíkọ̀. mú wo bẹ ṣe pa wọn pọ̀ mọ́ra wọn ni o so well kò fún àkíkọ̀ tó bá yẹ pé tọjọ́ lẹ̀ ń sọ àárọ̀ ọ̀sán alẹ́ kò kò sí ètò tó bá àkíkọ̀ rí tó pààrọ̀ lèèyàn ní ìgbìyànjú kò sí láì fi tó bá jọ san ni tó bá lè jẹ́ alẹ́ ni so tí wọ́n bá sẹ pé òru lèèyàn fẹ́ pa ẹran tiẹ̀ so wọ́n àwọn àtàwọn fámìlì àjọ jẹ so so but ti janaza yẹn nísìnyí àwọn àsìkò wà tó yẹ pé a gbọ́dọ̀ sin òkú nígbà tí òòrùn ń yọ nígbà tí òòrùn bá àwọn àsìkò tá a lè kírun yẹn náà nígbà tí òòrùn bá kan àtàrí àtìgbà tí òòrùn bá ń wọ̀ so àwọn àsìkò yẹn a lè sin òkú all others a lè ṣe janaza náà ní pẹ̀lú ìtumọ̀ pé janaza ta fẹ́ síyàn ní ẹ̀ ń sọ so all others aláǹfààní àti lè sin èèyàn ní àsìkò ìwọ̀n láwà náà. number four number four kí number five wá sí Naam, ìbéèrè ni pé. Naam, jazakumullah khair wọ́n ní kí n fi kún pé sínsìn òkú ní alẹ́ ó wà discouraged but discouragement tiẹ̀ kì í ṣe yí pé ó jẹ́ èèwọ̀ but àsìkò kan tó yẹ pé àní ráwọn èèyàn tó máa pọ̀ tó máa bá wa kí tó máa bá wa kí òun sí òkú yẹn ní ara so òun ni talẹ́ fi wá bọ̀ kì í ṣe pé èèwọ̀ ni àwọn àsìkò mẹ́ta yẹn ni àwọn àsìkò tó jẹ́ èèwọ̀ tá a lè ṣe òkú mẹ́ ọláwà náà nọmba. ìbéèrè ni pé báwo ló ṣe yẹ kí mọ́ṣáláṣí ṣe rí gangan torí pé pàápàá jùlọ tá à ń pè pè sí bó ṣe kí nǹkan rí ṣe ti because mo ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ní ọ̀kan náà mọ̀yà wọ́n ń sọ wípé mọ́ṣáláṣí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam pé kò ní tọ́ílẹ̀tì kò ní kò nílé àlùàlá kò ní so wọn ò fi táìsì sí nǹkan kan so àwọn afátàdẹ̀ ní fíkọ̀ sí ní sẹ́wọ́n pé máa wò pé kí ló fẹ́ fi yàtọ̀ sáwọn àfáà tó ń sọ pé ẹni tó bá lọ forí balẹ̀ lórí dẹ́kìn ipé kò kò nírun pé ilẹ̀ ẹlẹ́là náà bí ti ló ti kírun so ṣé ìgbàláyè wà ṣé a lè ṣe tahsin fún mọ́ṣáláṣí àbí lódì wọn bí ó ṣe wà ń gbà yẹn ilẹ̀ ní orí wọn máa yí ẹ̀rọ fọ̀ nǹkan kan ṣé báyẹn náà ló ṣe gbọ́dọ̀ wà so ó jẹ́ ìbéèrè mi. irú ẹni yẹn náà sì yẹ ká béèrè pé kò sí tọ́lẹ̀tì ilé ànábì náà sallallahu wọ́n máa ń kò sí toilet nínú ilé wọ́n máa ń lọ ta lọ lọ bí àbùkátà ni so òun dẹ̀ ní toilet ilé náà tako súnà bí yẹn ó yẹ kó wó toilet ilé rẹ̀ kò yẹ kó gba flat tó bá ní toilet. <laughs> now coming to the mosque uh, lódodo mọ́ṣáláṣí anabi sallallahu alayhi wa sallam was very simple so débi pé kì í ṣe gbogbo ẹ̀gán ni wọ́n rúfù tán nígbà míì tójó bá rò ìjọba pa wọn ṣùgbọ́n yóò sọ pé ká ní wọ́n ní kápá àti rúfù gbogbo ẹ̀wọ̀n ní wọn ní ṣe títí tiles kò sí láì fi tí tiles bá wà nínú mọ́ṣáláṣí but àwọn nǹkan wà tó yẹ ká náà take care of ìmọ̀ design mọ́ṣáláṣí débi yí pé ìkọjá làgán tó fẹ́ wọ̀ náà eléyìí náà súnà kọ́ in fact nínú ẹ̀gbọ́n ọ̀rọ̀ kan pé lára àwọn ìgbẹ̀yìn ayé ni pé káwọn èèyàn máa design mọ́ṣáláṣí débi pé mọ́ṣáláṣí mi nǹkan tẹ́ bá wọ ọbẹ̀ bíi art gallery ni so kò bá jẹ́ pé wọ́n kọ Quran sí ibẹ̀ ni eléyìí kò ń ṣe tí a fẹ́ kí ó wà ní mọ́ṣáláṣí kó wà simple so kó má yẹ pé design náà tún wá pọ̀jù débi pé ẹni tó fẹ́ kírun gan kò ní lè concentrate àwọn design lóun máa lóun máa lóun máa wù so adẹ̀ ní náwó kọjá là sí mọ́ṣáláṣí gbé kọ́ pé mọ́ṣáláṣí tiwa ń sìn minaret ẹ̀ gold la fẹ́ fi ṣe ìyẹn náà ìṣúrọ̀fù ni kíní dóòmù yìí kó bà so ìyẹn náà tó bá yẹ pé nídìí wà fún lára àwọn nídìí yẹn ni pé ibi tí ò bá sí ayé tí ò ti ṣe microphone engineering kíní ni pé tí màá ń bá ṣe tekbir ohun máa ń reflect so èyí tó fi máa ń ṣe kí náà ń pè mihrab àti kúbà yẹn torí pé kóhun bá lè kárí àwọn tó wà lẹ́yìn yẹn tí nídìí bá wà fún bẹ́ẹ̀ yẹn kò sí láì fìyẹn lè ní so but tó bá gbé yẹn kọ́ wọ́n pé a kò ṣe torí beauty nìkan so ìyẹn náà kò kò da tó wallahu alam. ẹ má bínú ẹ bá a ṣe bàyàn lórí kéèyàn lọ sùn nígbà tó ṣe ìṣá ìtàn kọ́ṣẹ̀ wa padà wá kí tàràwì àgbọ́dọ̀ àwọn kan sọ pé kò sí nínú sunna wípé kí ni a fi lè sọ pé a fẹ́ lọ sùn náà ká tó ṣe wá ṣe ẹ̀yà múlẹ̀. jazakumullahu khairan èmi náà fẹ́ béèrè ìbéèrè yẹn lọ́wọ́ ustad wọ́n fẹ́ fikún dáadáa kí wọ́n bá lè bá mi dáhùn ẹ̀ so nígbà míì èmi máa ń wò wípé èèyàn sùn kó tó kí tàràwé àbí ó kí mẹ́rin lẹ́yìn imam ó dìde èyí tó kù kó pé òun fẹ́ kí ní òru pé ẹ pé khilaful aula ni pé ní tó ṣe mú bèrè ní sáàdù pé khilaful aula ni pé tó bá bá imam kírun ó máa fi ó máa dáadáa gbogbo pé òun fi òru gba òun fi ṣe náfìlà but ẹni àwọn pé òun fẹ́ dìlé ẹ̀ so àbíkọ́ pé fúnra rẹ̀ tiẹ̀ ní kó gbókìrún lẹ́yìn imam ó kọ̀ kí rákà mẹ́fà ó wà pé òun fẹ́ dìde yòókù lóru lóru kan náà ǹjẹ́ ó tako súnà bẹ́ẹ̀ zákun náà kàn. ẹni tó kí díẹ̀ lẹ́yìn imam tó fẹ́ dìde yòókù ni máa sọ pé àkọsílẹ̀ tá a mọ̀ ó tako ṣe tiẹ̀ àkọsílẹ̀ ẹni ẹni bá bá ìmáàmù ẹ̀ kírun hata yan sorif tí ìmáàmù fi mú òrùn wá sí òpin raka ọjọ́ yẹn tí ṣe wítírì ó ló lákọsílẹ̀ ní tó fi gbogbo òru kírun sọ̀ǹgbà tóun kí díẹ̀ lẹ́yìn imam tó jẹ́ pé èyí tí a jẹ́ kó ṣoríire fífi gbogbo òru ṣe ìbáàdà nínú àkọsílẹ̀ lòun wá lòun fẹ́ lọ dákí ó ti takò yìí ńlá júwe fún apóhùn ló pé jù ṣòtìyé ẹni bá wá kí pé lẹ́yìn imam tí ò láǹfààní àti mú extra raka wá tí tìláwà wù ṣe kì í ṣe dandan ni kó jẹ́ orí ìrún ló ti máa ṣe tìláwà ó lè jí kó ṣe tìláwà ẹ̀ ṣé yẹn ti yanjú now the other one um, wípé kìyàmù leil ṣebó koko tó jíṣẹ́ ńlá fúnra ẹ̀ rẹkọmẹ́ǹdì ẹ̀ wípé òun ló dáa sí jù ó sì wá sọ fún ibn umar tí máa kí tiẹ̀ kó tó sùn wípé òun ló rí ojúṣe ṣọ́jú àbẹ́ẹ̀kọ́ ni yẹn ni pé ta bá kí ìṣá ìtàn típayà wà fún ni pé tí n bá lọ sùn mo lè má jí kí kìyàmù lẹ́yìn ó lẹ́ni tó kí lẹ́yìn ìṣá ìgbàrà òun ló rí ojúṣe ṣọ́ pé kó má bọ́ mọ́ òun lọ́wọ́ ṣùgbọ́n ìtìládẹ́ pé jù òun náà ní tí à ń kí sákòókò tí ọlọ́run bá ní ó jẹ́ táìmù tóun máa ń sọ̀kalẹ̀ wá sísánmọ̀ta yìí ti ṣe ìdá òru so tí kìyàmù lẹ́yìn tó jẹ́ pé òun náà là ń ṣe nu Ramadan tígbà láàyè bá ti wà pé ẹni tó bá ń páyà lè kí lẹ́yìn ìṣáì ẹni tí ò páyà tọkàn ẹ̀ balẹ̀ pé òun máa jí lè dìlé tiẹ̀ mi wàá mọ bẹ́lẹ̀ ìṣẹ́fẹ́ tako sunna. àfi tó bá jẹ́ pé nìyẹn ń sọ wípé kìyàmù lẹ́ẹ̀lì yàtọ̀ sí tarawih but bá gbà pé the same thing ni ẹ̀rí tó ṣe lẹ́tọ̀ fún kìyàmù lẹ́yìn náà ló ṣe lẹ́tọ̀ fún tarawih. aleykum salaam naam tabaki a bá lẹ́yìn imam nisin ṣáà lè dìde lóru ká tún kí raka mi question yìí nìyẹn ó dá lórí pé ṣé ìmáàmù yẹn kí maximum number of raka tíyàwó aisha sọpá nàdè máa ń kí àbí kò kí maximum number ṣó tiẹ̀ sì ó ti kí well torí pé nọ́mbà yẹn gan àwọn àfáàǹbára wọn fà á ṣó ti yé ẹ jẹ́ ká sọ pé maximum number whether you believe it is eleven or thirteen whatever it is tí imam bá kí maximum number yẹn tẹ bá bi èmi léèrè yìí pé ṣáà lè dìde lóru màá ní conviction mi ni pé a lè dìde lóru ṣùgbọ́n kì í ṣe sọ̀láàtì látún máa ṣe mọ́ a kàn ṣe tìláwà ni ṣó ti sìn ṣùgbọ́n imam tó decide pé òun ò ní kí pé maximum number yẹn ó kí bíi mẹ́rin àyẹ́bẹ̀kọ́ ó dẹ̀ mú wítìrì wá so ẹni tó bá wá kúrò lẹ́yìn ẹ̀ tó fi pé òun ṣì láǹfààní àti complete maximum number mi mọ nǹkan tó ṣe léèwọ̀ fún tí ò bá ti ní repeat witr ṣé mi confuse yín brother ìmáàmù kí ten péré kò kí witr tó túmọ̀ sí pé ẹrú ọlọ́run yìí láǹfààní àti kí witr mi mọ nǹkan tó ṣe léèwọ̀ fún ṣùgbọ́n kéèyàn ṣọ́ maximum number yẹn tí mo sọ pé eleven thirteen ibẹ̀ làwọn afáàn lọ tí wọ́n ń bọ̀ allah allah knows best mi ìmọ̀ bóyá ṣe wá ń bí a máa ń gba àwọn side questions wọ́n là kí ń gbà. jazakumullah khair side question nìyẹn. <laughs> mi ń gbọ́ bèrè yẹn dáadáa. òkè kójíṣẹ́ ńlá òkè ń fẹ́ sùn síwájú ìṣá àbí pé ṣé tá a bá wá sùn síwájú ìṣá ṣáà tako sunna well ẹ jẹ́ kí n wò báyìí tọ́lọ́n bá ní kí n tún rí nǹkan tí a tún mú mi gbóyà àti dáhùn ẹ̀jù báyìí lọ màá fi kún fún wa tí kì í bá ṣe ní Ramadan tẹ́nìkan bá wo yí pé fún di kan àbí mi òjíṣẹ́ ńlá ní kádìlẹ̀ ìṣá náà ló dáa jù ṣé o gbọ́ alámọ̀ yẹn ṣùgbọ́n nature iṣẹ́ ó lè rẹ̀ ẹ́ kó jẹ́ pé gbàrà tó bá kí Maghrib tán ó ní láti lọ sùn a wá jí létà láti kí ìṣá àti tàn tó fẹ́ kí sí yẹn fẹ́ni tó béèrè question yìí ni o ìṣe pé mo lọ sùn kí n lè kí ìṣá àìsí time tí mo rò pa ànábì sọ pé ó lọ́lá jù yẹn ṣó tako sunna kò tako tí ò ní bá jẹ̀ mọ́ tó bá jẹ́ pé kò ní bá jẹ̀ mọ́ ó ń du pé time tó lọ́lá jù bàtà pàdánù ládàá jẹ̀ mọ́ ṣó ti yé well ó depend lórí pé ṣé lé ẹ̀ ṣó wà nítòsí mọ́ṣáláṣí tó jẹ́ pé tó bá pè run ó wà nínú ẹni tá a sọ pé ọ̀ràn yàn ni kó lọ jẹ́ pé tí ò bá sílẹ̀ ní tó wà nítòsí mọ́ṣáláṣí tó ṣọ̀ràn yàn lé lórí láti lọ jẹ́ ìpè irun jọ̀mọ́ àmọ́ nǹkan tó ṣe léyìí léèwọ̀ fún tẹ́lẹ̀ yóò bá jẹ́ ìwọ̀ fún mo fi yẹn náà ya ìdáhùn fún ti ramadan wàláhùn alam bọ̀tá bá rẹ̀ ń tó dá lójú jù báyìí lọ kán pè àsákèsì náà. نعم وبعض الصحابة جزاكم ẹ ṣe afáàrán mi létí pé nínú ẹgbà wa tá a rí ni pé òjíṣẹ́ ńlá máa ń lọ ìṣá ìlara débi pé tó bá wọ mọ́ṣáláṣí a rí nínú àwọn sọ̀hábà ẹni tí ó ti sorí kọ́ tí ó ti yé ń sìn yóò ti sorí kọ́ nígbà tán bá fẹ́ gbèrúndé ni ó tají tí ó bó tẹ̀ jẹ́ pé oorun fẹ́rẹ́fẹ́ ni kì í ṣe oorun tó wọra yẹn làáfàá ni kí n tún fi kún fún wa tí ó ti yé so asọ́lọ́ asọ́bẹ̀ mi ń rò kó tako súnà bẹ́ẹ̀ wallahu alam. asalaamu alaykum tila wa barakatu. wa alaykum salaam wa eh, barakatu. wọ́n ní last one yẹn inshallah. ó máa wọ̀n mi kí ustaz dá n question. Eh, ní area wa there is a particular masjid so imam masjid yẹn wọ́n wá ṣàkíyàn wọ́n get to know wípé ó máa ń wọṣẹ́ ẹnìkan ló hint nǹkan ó hint nínú àwọn ọmọ ìyá pé ìmọ̀ mi máa ń woṣẹ́ so àwọn èèyàn wá ń sá láti kírun lẹ́yìn so nínú àwọn ọmọ ìyá wa sọ pé kò dáa tó kọ́kàn dédé máa sá pé kí wọ́n lọ bá kan bá lọ́rọ̀ pé láníyàn yìí pé wọ́n fẹ́ pè sákìyèsí tí ì ṣe pé wọ́n fẹ́ yẹpẹrẹ so wọ́n wá ṣá wọ́n wá wẹ́nìkan tó dáadáa láti mọ àgbékalẹ̀ tó dàgbà láàrin wọn ìyẹn wá gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ wọ́n ṣàpọ́nlé wọ́n gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ó wá dínà ìpò wò kí n wòṣẹ́ ṣùgbọ́n ó ń fi rinlẹ̀ yìí pé kò sí tó burú ń bẹ̀ lójú wọn ipe kò sí tó burú pé tó bá rẹ̀ tó bá ń wòṣẹ́ pé ara ìmọ̀ kan nìyẹn lórí ẹ̀sìn pé kò sí tó burú bẹ̀. now ṣùgbọ́n tó wá yá wọ́n tún wá tún pẹ̀lú ní ìpè kí wọ́n tún lọ ba again wọ́n tún lọ ba the same thing náà ló tún ṣe ń sọ but later the the the next the following week òun ni ó ó happen pé òun ni wọ́n fi ṣe chief imam masjid yẹn ó wá wà lórí eh, mimbar ó wá ń ṣe kútùbà ó wá rìfà sí ọ̀rọ̀ yẹn ó wá spread yẹ yìí pé ó tún wá tún ọ̀rọ̀ yẹn sọ pé kò sí tó burú ń bẹ̀ pé tábàárẹ̀ ẹni tó bá ń woṣẹ́ pé àwọn kan wá bá ń ó ṣáà tébú ọ̀rọ̀ ó ṣáà sọ̀rọ̀ then later àwọn yẹn wá ń sá fún àwọn ọmọ ìyá wa kó wá pinnu láàrin ara àwọn tó jẹ́ àwọn tí wọ́n sì súnmọ́ súnà pé àwọn ò ní kírun bẹ̀ so èmi wọ́n fẹ́ béèrè pé láàrin yẹn pé ṣé kì í ṣe pé àwọn náà tún ṣe gòlù láti pé látara pé wọn kírun lẹ́yìn ẹ̀mọ́ wọn sá fún mọ́ṣáláṣí yẹn láti má kírun ṣùgbọ́n tẹ́lẹ̀ ń bá kírun mọ́sídì wọn máa ń kírun bẹ̀ so bẹ́ẹ̀ kẹ́ ẹ bá wa ṣàlàyé àárín. tó bá fi rinlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé kò sí ní tó burú ń bẹ̀ ìyẹn tó fún wa láti má kírun lẹ́yìn wàláhì ọ̀tọ̀ ni kó tiẹ̀ jẹ́ pé ó ń ṣe é kó wá ní kò yé òun wípé ìyẹn lè sọ ní kẹfẹ́rí lòun ṣe ń ṣe é ó lóun ò kí ń ṣe é ṣùgbọ́n òun ò rí nǹkan tó burú ń bẹ̀ lẹ́yìn tí wọ́n ti ṣàlàyé fún tó bá jẹ́ pé àwọn tó ṣàlàyé yẹn àwọn tó tó o ṣe ni tí a fi yé pé ṣírkù ni òun wá ní rárá kò sí nǹkan tó rọ̀n nínú ẹ̀ táwọn ọmọ ìyá bá sá fún un mo rò pé gbogbo ọ̀nà téèyàn fi lẹ́tọ̀ọ́ láti sá fún irú ẹ̀ náà ni wọ́n gbà yẹn. now then another thing ni pé lọ́rọ̀ orí ọ̀rọ̀ ìmàṣe tẹ̀sílìm sí. torí pé táwọn tún máa ń ṣe ni tó bá pàdé tó bá ṣe tẹ̀sílìm máa ń rọ́ọ̀dà sálámọ̀ yẹn ṣùgbọ́n àwọn ò ṣe tẹ̀sílìm sí ìyẹn wà. then lẹ́ẹ̀kejì ni pé níbi ìtẹ̀sọ yín pé tí ẹ mention kankan pé tó bá yí pé o kò kí ń ṣe àbíkí lẹ sọ. tó bá jẹ́ pé ó ń ṣe é pẹ̀lú àìmọ̀kan. ọ̀hẹ́ oh, sorry mo ti rán mo ti píkì ọ̀rọ̀ yìí nǹkan tó ah. ṣẹlẹ̀ ni pé wọ́n ṣàlàyé fún àwọn ènìyàn wọn dára ń gíá pẹ̀lú ẹ̀rí ṣùgbọ́n tẹ bá ti mú ọ̀rọ̀ lọ síbi pé kìtàbù wàsùn àbí bóyá ń ṣàlàyé pé kọ́là rọ̀sùn kò fẹ́ gbọ́ ọ̀rọ̀ àwọn àfa ló máa mú hmm. ṣé tí ọ̀rá sọ ọ̀rọ̀ àfa ló máa mú ó máa yẹ pẹ̀rẹ̀ ọ̀rọ̀ àná bí tẹ́ bá sọ pé aspect kan lápé bóyá there is a problem àbí bóyá wọ́n ṣe gùlù or something like that. mi ì rí ní hùlù láti má sálámọ̀ séèyàn tó bá jẹ́ pé ó tẹ̀bà ti bí dáa lẹ́yìn tá a ti ṣe ìkọ́ mọ́tẹ̀lẹ́hùjà ṣíṣe àlàyé fún ní yékéyéké tí a fi dájú pé ah tó bá jẹ́ pé kò yé ni ó yẹ kó ti yé ń sìn tó wá takú lórí ẹ̀ àìsálámọ̀ sí wọn láwùjọ tiwa tá a wà yóò lè strange ṣùgbọ́n pẹ̀lú gbogbo àkọọ́lẹ̀ taari nípa ìṣesí àwọn àáfàá wọn ní bẹ́ẹ̀ ni ká fi pípa wọn tì ká fi yẹpẹrẹ wọn bẹ́ẹ̀ ni kì í ṣe gùlù kì í ṣàṣejù on the part of those brothers. amin one two. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله